ما هي هدينا ولا أطيق له نحمد تهديه إذاعتكم صلت علامة هو علامة هو فينا لا حوار به دين أمير جميل الولي أبانا من قناتل العزيز سيقال جعلاهم أو قال عنه أن يا وغبت سجيته وكفى مناد أعداء هذه لأن لا خالف له ولا مبدل له رحمها الإنسان عدوا إلينا سبيل القول مؤتمنا كن على فيه حيلة والدين يقرأ من المصيبة شاعت كأنما الحديث بين الناس كان أنا نجاهد منها أينما تسمى لو كان النساء فيه لعمال نسيانا يا أيها الفرق الإسلام ظالمكم ما تفرقكم بيوم الدين رجالا يا أيها الفرق الإسلام ظالمكم لا تقفكم اليوم ديني ما لم يجلك يا راجل مسلم في الدين عالية لم هذا هذا والخيام بدا من الأثر هذا وحيدي أقول بدا من الأثر هذا والخيام بدا من الأثر لو تشعرون بها كأنه ريحانة صلى اليوم على الهادي وأسرته والصادق عن هذا صالح سوانا وذلك المهبا أقول الله على سنة العالم

ká sílẹ̀ وأنزل لنا منك المصائب كلها وحفظنا لآتيك الذي قد رجونا وحسن علينا بالنسبة تعرفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل الذين والسلوى على قوم موسى أنزل الذين والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n bẹ̀rẹ̀ ní sí gẹ̀rẹ́gẹ́ èyí tí wọ́n ní kò sí sínú rẹ̀ kìsí sótó bẹ́ẹ̀ ọlọ́run di Ramadan ọdún yìí ọwọ́ àgbà wa fẹ́ni wa àtúnwá rójú in tó wà òun là ń ọlọ́njọ́ jàre gbogbo gbàtàbà máa dúpẹ́ fún ọ mọ́jì kẹnu ọpẹ́ ẹwọ́ kan lẹ́yìn náà a tún tọrọ àlékún ìkẹ́rẹ́ àti jẹ́rẹ̀ fún nàbì sallallahu alaihi wasallam ẹn tọrọ ọba láti bà máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànàbì bá ní sàlékún ọlá rẹ̀ àti ọ̀rọ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú ọlọ́run dákun bá ní gbàgbọ́ àwọn tó ti bọ́sálì kìámà nù wọn tí wọ́n fúlórí la ilaha illallah rasulullah sallallahu alaihi wa sallam tọ́ba bá ní forí jì wọn àwọn tí wọ́n ti lọ́nu àwọn ọ̀rẹ́ wọn náà tí wọ́n rí bẹ́ẹ̀ náà bá ní forí jì wọn àti wọ́n ti lọ nínú àwọn alájọgbé wọn tó rí bẹ́ẹ̀ náà bá ní forí jì wọn àwọn tí wọ́n ti lọ nínú àwọn àna ọlọ́njọ́ jàre ayé àwọn àtàwọn òbí wa mẹ́jì ọ̀dàrù láíláí mẹ́jì iṣẹ́ ìtọ́nù mẹ́jì orí wa mú láàrin àtàwọn òbí wa dákun lẹ́yìn àwọn òbí ó kú àwọn àfà wa ọlọ́njọ́ jàre àwọn àfà wa tí wọ́n kọ́ wọn kí tí wọ́n ti bọ́ sẹ́lì kíámà ọlọ́run bá ní wọn àwọn tó ọlọ́run ilé wọn ilé ìmọ̀lẹ̀ nínú alukur'an ẹ̀yin àgbàlagbà nílẹ̀ yorùbá ẹ máa ń sọ fún wa wípé òǹbí ni kò tó òǹwo ni ṣùgbọ́n nígbà tẹ́ fi wá sílé kéwú tà ń lọ rè kéwú ń tá a bá nu kùránì wípé òǹbí ni ó ju òǹwo ni lọ bàbá àtìyá wá ju àwọn àfọ àtọ̀kọ́ wa ń kéwú lọ bàbá àtìyá wá ju àwọn ọ̀gá tí wọ́n kọ́ wa ń fẹ́ lọ bàbá àtìyá wa wọ́n ju àwọn lẹ́tọ́rà wa tí wọ́n ń kọ́ àwọn bàbá àti ìyá yìí wọ́n jù wọn lọ lẹ́yìn wọn ló tó kù àwọn olùkọ́ fún ọlọ́run ọba ló ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ojú ẹsẹ̀ tá a bá ti mú àṣẹ ọlọ́run tànàbì àwọn òbí àwọn náà ló tún kù ni kìí so mọ́ràn o ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ tí ò lè wò ó ń la àfà wa àwọn òǹbí wa òkè láwọn náà ṣùgbọ́n tí òkè tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn gbà mí àwọn àgbàlagbà ní òkè máa ń gbé òkè mi tí ó bá sí àwọn òbí ń bẹ àwọn àfà yìí náà tún ni tí àwọn òbí bá ń táwọn àfà yìí ń àwọn òbí náà ni lẹ́yìn náà àwọn àfà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ a rí àwọn tí wọ́n sọ wípé àti nǹkan sọ yìí báwọn àfáyé ọ̀bà kọyín bóòlẹ̀ ti fẹ́ mà ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ìkan náà ó náà ni àwọn àgbàlagbà ti bá ní sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní bíbínibíni kan ọ̀bà bíni mánimáni kan ò lè máni bíbínibíni kan ọ̀bà bíni réniréni kan ò lè réni bíbínibíni kan ọ̀bà bíni kọ́ni kọ́ni kan ò lè kọ́ni ṣùgbọ́n máa rí nínú òjò tó ní agbára pípọ̀ tí níbo ni ọmọ àjọ bàrá yẹn lọ orí ìta ni ó gbé sí ọmọ rẹ tọgbọnà yé tọgbọnà nàbíyè yóò máa gbé lórí àwọn òbí rẹ méjèèjì wípé ẹ̀yin rẹ ẹ̀yin la tọkùn mi bàbá rẹ tó bímọ rẹ tọgbẹkọ yóò wà gbọbẹrẹ náà fún ara rẹ kò ní í fi rọmọ ẹ mà yóò máa gbé lọ sórí àfọ ọmọ rẹ wípé èmi mo wa wọ́n tóbi pípọ̀ ẹ̀jẹ̀ mẹ́jọ àfikún ara wọn àwọn àfáwà náà wọ́n tóbi pípọ̀ àfá àrìmà ni wọ́n wọ́n èyí sí agbọma lọ́wọ́ ọlọ́ma ara ń ta àjọ fẹ́ sálàyé díẹ̀ náà nù ṣùgbọ́n ní ìjọkọ́ yìí tó bá jẹ́ wípé kọ̀ jẹ́ inú Ramadan tàwà tó ń kálukú fi ìmánì gbé tí ń ṣe ìbátọ́ tó gbogbo ẹni tí ń dẹnu ọ́lì wọ́n máa gbóòórùn ọmú lẹ́nu ni báwọn àgbàlagbà tí máa wínú sábà àti sí mo kéré àti ọjọ́ orí yẹn sí ọ̀pọ̀ ẹ̀yìn àgbàgbà tí mi ó wọ mi ṣe kó ṣe bí àgbàgbàlagbà ẹni ọjọ́ orí òní ṣe kí ni o kò lè jẹ́ ìmáàmù bẹ́ńkẹ́lẹ̀ àfáà mi tábálà akẹ́kọ̀ọ́ nàìjíríà akẹ́kọ̀ọ́ sàn díyà ìgbà tí àwọn ti pàtìsẹ̀ náà ní àwàtẹ́tẹ̀ ń fara ìmáàmù wa àgbà àfáà wa náà láti ìrùn wọn ìrùn ah, yorùbá yìí ti dẹ ọ àánà kọ́ ọ̀la ìjọba èké náà tàbí pé ti yàn báyìí àwọn náà ń bẹ́ ń kalẹ̀ bákan náà àwọn bàbá bá wa tí wọ́n jí ọmọ wèé tí wọ́n tó pàtẹ́ òpọ̀ ma wọ́n ti sọ̀rọ̀ darí wọ́n bẹ́ ń kalẹ̀ bákan náà àwọn tí wọ́n tún wá jẹ́ bàbá wa níbi ìwé wọ́n ka oyé wọn àwọn náà bẹ́ ń kalẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn màmá wa náà àti ẹ̀yin tí ẹ̀tún jẹ́ ẹ̀gbọ̀n Allah subhanahu wa ta'ala in tó ń wa wá pínlẹ̀ tàà fi wá gbọ́rọ̀ náà ọlọ́mọ́jì ọ̀dárù ma wà lọ́wọ́ wọ́ládà ní kàn sí rẹ̀ wọ́n ti mi sẹ́nà padà wọ́n ní bàbá wa àgbà tí a jẹ́ ẹ̀kẹta fún bàbá ìmáàmù ní Ìjẹ̀bú Òde àwọn ni wọ́n ń bẹ kọ́dà mo tó ti kí ẹnìkan ìmọ̀ ń ti sọ ṣùgbọ́n ó yí àbúmọ̀ wá dà lórí mi mo tó kí ẹ bákàbàkan fún bàbá ìmáàmù ọlọ́ọ̀bà òní sí ilẹ̀ o ní ẹjá o ní nàkọ́mí o ti ìjẹ̀bú òde aláwọ̀ nítorí wípé wọ́n gba òdodo láàyè bákan náà mú kí àbúmọ̀wádà tí wọ́n jẹ́ chairman ìjókòó sí ní tó ti jẹ́ wípé kọ́dà àwọn òfúnmílà àwọn lè òkú báyàwọn sọ wà láì mọ̀ pàwọn ní chairman ìmà àgbà tí mo tó débì wọ́n tún wá wò náà pẹ̀tẹ́ ẹnìkan bá dájókòó lórí àgbà ń bíbà yìí báwo ni ó ṣe yí àwọn tó

ìgbà tí a rí ìfọ̀kànbalẹ̀ tá a rójú tá a rí mú ìlàjọ jókòó báyìí ìjẹ̀bú òde ìlú àlùbáríkà ni ọlọ́mọdé ìgbóná láíláyò láti ìjẹ̀bú òde lọ sí ebé gbogbo ìjẹ̀bú ọlọ́njọ́ jàre mẹ́jì ẹsẹ̀ fi o ìlú tí ìwọ̀nba tí ó ti mo kéyìí mo tún sọ́kẹ́ tí jẹ́lẹ̀rí mi kí n tó kú kírù sí ìyànlá yóò ní agbára ìdíré in kírù sí ìyànlá rí níjẹ̀bú òde àfẹ́ nìkan bàbá wà ní ìdáàtọ̀ wọn àṣẹ mo fẹ́ fi kọ́ Yorùbá lọ́dọ̀ Ìjẹ̀bú ni alamọ́dì kan wá ṣẹlẹ̀ tó lé ẹnìkan nínú ẹbí bàbá wa wọn wá ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ tán wà nítorí wípé ẹ̀yin lẹ́fà bàbá wa lé àwọn àràn tí ọlọ́run lọ níjọ́ kí wọ́n kú láyé ìmọ̀ tí máa jàmẹ́ ìgbàdáhùn bóyá kí n tọ́rọ ìsọ kí n tó sẹ́ kí n tó sọ kí a máa ní kí n tó sọ wọ́n ní ìfún ìṣẹ̀lẹ̀ yà ń ìlé ta wọn mo ní kí ló dé wọ́n nítorí pé mo ti dáṣẹ́ bí lọ́nà tọ́jọ́ wípé ti ń bá ta àwọn ọlọ́run obìnrin mo ní kí lẹ́rí wọ́n ní sí mọ̀mọ̀ pé ìmìnì mọ̀tún tí wọ́n jáde lẹ́yìn ni pé ta ni wọ́n fàbàrí lọ́njọ́ náà àmàlẹ̀ ìta ọlọ́run ta wá làfáà tó líìlì pé ẹni yìí ti parí iṣẹ́ rẹ̀ láyé o in tó ní àfikún kẹ́yìn rẹ̀ o wọ́n ń gbé lọ pàdé ọlọ́run wà láì mọ̀ tí mo jà mẹ́sàdì lọ láti jọ mo ti wá sọ̀rọ̀ àmì ní ìsìn ìyìn táyẹ̀ nìkan lé àwọn òṣìṣẹ́ ọlọ́run lálùkì àmàmà gbogbo àwọn àgbàlagbà tí a tó gbé káwọn máa gbé

bàbá wọ́n tún ní ìyàwó jẹ̀bú tẹ́ mọ̀ wà wípé ìwà aláìlóore nìyàn ẹ̀gbọ́n tẹ́ wí nìkẹ́ ẹ̀ lọ́mọ ìjẹ̀bú ẹni ìyàwó jẹ̀bú fọ́sítọ́ sí kí n gbà ìyàwó jẹ̀bú pẹ̀lú mo ti sísìn ẹ̀ àti tí ẹ̀ ṣe fún mi ọlọ́run ti ajẹjẹ ọlọ́mọdé wọn lé gbogbo ọ́dàrù ẹ̀ sáfì nílẹ̀ kí n máa bá bí mo ti ń bá kí

wọ́n wá fẹ́ pé ṣe nọmba tírí àbí nọmba fọ́ rẹ̀ gbogbo àwọn ọkùnrin tó jẹ́ wọ́n jí olólùfẹ́ ìyàwó wọn mọ́jọ́rọ̀ wọ́n dàrú béèyàn bá nífẹ̀ẹ́ obìnrin rẹ̀ obìnrin kan ni ọkùnrin àwọn màmá wá ní tó wí ó ṣe wá jẹ́ pé àwọn òun ànìkẹ́jẹ́ ní tó wí lẹ́yìn ò ní tó wí aṣẹ tí ó ṣe kùnú lẹ́yìn ọkùnrin lẹ́yìn bàbá wa tí ó ń bẹ́ ń bí àwátá àjọ jẹ́ tẹ́mì jẹ́ àbúròkùnrin aṣẹ tí ó ṣe kùnú ìlàwọ̀ ọkùnrin tẹ́mì tó àwọn màmá wá ní ó gẹ́rẹ́ àlọ́rọ́ wọn àwọn àgbàlagbà ẹ̀ẹ́ bàbá ẹlẹ́jà ní ti bá ti fẹ́ rántí wọ́n bá ẹ̀yẹ kalẹ̀ tọ́pìkì wa òun náà ni dáwà jihad kí lójúṣe mi kí lójúṣe ẹ̀yìn lórí méjèèjì àkọ́kọ́ mọ kọ́kọ́ kí àti ọmọ tọ́pìkì wípé ọ̀rọ̀ òun ní dárò nǹkan tí wọ́n mú méjèèjì náà ní fúra wọn tí wọ́n bá ní jihad òun náà ní jẹ́ dáwà tí jihad ṣùgbọ́n èwo ló bí kan torí ṣe kí ni o èwo ló bí kan ó nira láti sọ pé èwo nítorí pé ìlàgbáwá wọ́n yọ jihadi masdari ni ó tún ní masdari ni tó ń jẹ jihadi láti ibi sí ìlú jihada gbogbo téèyàn bá fẹ́ ṣe tó ṣe tọ́wárí mùsùlùmí àti tọ́ọ̀kọ̀ ọ̀rára ṣe wọ́n máa ń lo jihadi fún

àníyànjìwà èmi ẹ̀yìn bóò ni màá ṣe jẹ́ ẹ̀mí ara mi lógun tí ìsìn ní ṣe ń tọ́lọ̀wọ̀n ọ̀bẹ jihadu ṣèǹtọ̀ ń bẹ esu gángan fún rẹ̀ bóò ni ìṣe ní ìjọ kan nú ọmọ àtẹ rẹ̀ bóò ni èsù òṣè tí ní òun ní máa rẹ́rìn lórí ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta jihadu alikufa bóò ni màá ṣe bá àwọn tí wèé ṣe mùsùlùmí ló tí ẹ̀sẹ̀ ó fi yé wọn wà láwọn ni màá ṣe lórí wọn ẹlẹ́ẹ̀kẹrin jihadul munafiqin wà mọ̀ ṣàkẹ́lẹ̀ ohun àwọn mọ̀nàfíkì bóò màá ṣe gbìyànjú lórí bí wọ́n ti sẹ́rí padà sínú ìsìlámù òdodo àtàntọ́jọ àwọn mọ̀nàfíkì náà lẹ́ni tí ń pààrọ̀ ẹ̀sìn ibi ọlọ́run gbé sílẹ̀ yóò wà mú nǹkan mí yóò gbé bẹ̀. tánàbí bá ní àsìkò ẹ̀rin yẹn máa rí ohun ọwà yóò yẹn má ayé ànàbí mu ẹkún ni ẹ máa sun táà lè pè ní alágàdá bó máa ti bó náà lè jihadi nù. ṣùgbọ́n ń tiẹ̀ nǹkan mọ́bí sí lọ ó ní ọ̀rọ̀ táwọn mímọ̀ ń pa dáwà àdáwà bí hásábì sàlásàtà àkùsámi mẹ́ta onídáwà pín sí ṣùgbọ́n ẹ má bí èmi ń pé èwo ni ìjẹ̀bú òdí tọ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta ṣe bí mo ti bá jẹ̀bú jẹ mo bá fúnra mi mà dájọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ a ń yà kú náà lèmọ̀dìrúwù طالبا للحق محبا له مغفرا له على غيره إذا عرفه اتبعه kí ẹnta fẹ́ pè kó ti rẹ́dì tẹ́lẹ̀ kó dodo ó nífẹ̀ẹ́ òdodo yẹn ọ̀rọ̀ yé kò sì sígbà tí ó máa gbódodo gbogbo tó bá ti yàtọ̀ sí ó máa fílẹ̀ lójú ẹsẹ̀ igun àkọ́kọ́ náà ìrẹ́kejì alìmọ̀jù ń wẹ̀ ń ta àyẹ̀kúnà mùsẹ́gìlà bèbèjìlẹ̀ hàtì kọ́ jẹ́ pé tó jẹ́ òdodo ìdàkejì ẹ̀ ní ṣe tẹ́lẹ̀ ṣùgbẹ́mì rẹ̀ má kí ní ṣe tẹ́lẹ̀ ìdàkejì òdodo ṣùgbẹ́ni mẹ́tàmà àrọ̀fàlẹ̀ àkọ́ àtàrọ̀ owó àdàgọ́ ìrìn ṣùgbọ́tẹ́ bá ẹ gbìyànjú dọ́dọ̀ rẹ̀ tẹ́ la bá sọ́dàyé ń pa òdodo yóò sì máa fi ìdàkejì òdodo ńlẹ̀ torí pòdodo náà ni wá ti ṣe ìbọ́ ha kò ní fi wà láti ṣùgbọ́n bóò ní ẹṣe máa ń pèrú ẹni bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó jẹ́ wípé ń wá òdodo ẹni òdodo ni ẹni tó nífẹ̀ẹ́ òdodo ni tó bá ìfẹ́ òdodo yọ́ máa gbà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ à bèlè fíkímẹ́tì wà láyà dájú lẹ́nìmọ́rìndọ̀ wàlìdìdáì wọ́n èé wọ́n bí ìgbà tí ìyàn fomi jomi torú ọ̀rọ̀ tájọ́ ara ń bira wa the jam question tí kan bá bá rí báyìí sínú ọ̀sẹ̀lẹ̀ ìjọ ọ̀sẹ̀lẹ̀ rí tí kan bá bá rí báyìí sínú oníṣẹ̀lẹ̀ ìjọ oníṣẹ̀lẹ̀ rí irọ́ kejì àwọn lẹ́ni tọ́jọ́ wípé wọn èyí fi ń kí máa pé wọn yóò jẹ àbìlìmọ́ ìrọ̀ sí bí tẹ̀rìdì bí wá tẹ̀rìdì ẹn tọ́jọ́ wípé òdodo ní wá fi ṣe ẹbọ́ ha ìdàkejì ló ní wọ́n ń ṣe ìgbà tó bá ti rò rò yìí agbàpò yọ ọgbà tí wọ́n bá fẹ́ bá ń kí máa bá wọn sọ̀rọ̀ ìtí wọ́n fi bá sọ̀rọ̀ náà ni ọlọ́run wí báyìí ànàbí wí báyìí tó wá ní bá ṣe pẹ̀lú pé tó bá ti ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀rìn tó bá ti ń ṣẹlẹ̀ orí jàkejì ẹnì kẹta àyẹ̀kúnà mẹ̀dùrúwù nùhánì dán nùhárì dọ́nìlì lè hápè ẹn tá a fẹ́ pè kò sí ẹ̀fẹ́ gbódodo inú rẹ̀ bu kò sì gbà ẹja náà sọ́kàwé ni kì í ṣẹja náà kànga ẹja náà kànga àwọn èèyàn sí kànga ń jojúmọ́ tẹ́ ń pami wọ́n fi gbé padà òun rí sírísírí òyìáyé ṣùgbọ́n ẹjanu sọ́kẹ̀wé láàrin ọdún méjìlá mẹ́rìnlá tí ọba fún wọn àti ẹ̀ẹ̀kan náà náà ní àtúgbé padà ọwọ́ àrò pé inú omi tó tóbi jùláyé olóhun bẹ́ẹ̀ fẹ́fẹ́ tí a fẹ́ pé hálù tó wà nílé irú wà tó wà ní ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ bó ni wọ́n ṣe máa ń pè ó ní wọ́n máa ń pè pẹ̀lú jájálù awùjìdáì ká máa báyàn fa nǹkan irú ẹni bá ní ẹ bá ń fa ṣùgbọ́n bóò tó lẹ́sì sọ nílẹ̀ sí ìyá áṣán lọ́nà tó bá da ni láti máa irú ẹni bẹ́ jẹ̀máà tó bá wá jẹ́ sí ẹni tá a fẹ́ pè tí ìjẹ̀bú òde jẹ́ nàmbà wán sáàjọ fẹ́ bára wa sọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ òdodo ni kèé fi ọwọ́ pa òdodo lójú àjẹ́ wípé àwọn mímà wọ́n ti ṣàlàyé bóò ni a ti fi dá wà nírú àyè bẹ́ẹ̀ jẹ̀máà ká tó padà jihad jihadu tí gbogbo wa gbẹ́rù lónìí jihadu wọn tètè rí jihadu ta gbẹ́rù jù jihadu mọ̀nà tètè jihadu bèbí kan wà ń bẹ tọ́jọ́ wípé àwọn jihadu ẹ̀ tí mo sọ yẹn farbu kìfáyà dẹ̀ ní ń kú mu wọn táwọn kan bá ti dúró lórí rẹ̀ táwọn kan bá ti ní àwọn máa ojú wọn tètè rí níbi àwọn kan lọ kọ́ ń pa báíbù wọn dojú pọ̀ àwọn kírísítẹ́nì ẹ̀mẹ́tì báyìí má ìdí bá ní báíbù rẹ̀ eléyìí ò ìlàkàmà pàdàkì ẹ̀yìn tá àfẹ́ ẹ̀sìn o ẹ̀yìn kékeré ni o ẹ̀yìn tí àfẹ́ ẹ̀sìn o ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ojú kan nìyẹn ojú kejì mọ̀nàtíkì náà táwọn àbá àbá ti ń tẹ́làyé kọ̀kan wa gbogbo ìkan wa kan gbogbo wa olọ́wà mú gbogbo tó wó o náà ni jihadu náà wà jihadu ṣẹ̀tàn kálukú ó ti jẹ̀mí ẹ̀ lógún ṣẹ̀tọ́nù tí ń tẹ̀lú kálùkù bí bó láti ìjàlógún eléyìí wá ní fardu àyínì ni láyẹ̀ núùbù fi àhàdún àní àhàdín ẹnì kí ìbáyàn ti yàn iṣẹ́ ẹgbẹ̀fẹ̀ ni táyì fi rán mẹ́ni òun lòun òun yìí òun wá ní ibi tí nǹkan tó pọ̀ tó ti sàwà mùsùlùmí àkọ́kọ́ já àti sahih من حديث أبي إياس بن حمار المجاشعي رضي الله عنه وأرضاه والحديث مخرج مسلم وهذا الحديث من مفردات الإمام مسلم الإمام البخاري حديث الإمام البخاري وبواد الإمام مسلم وبواد أنزل صلى الله عليه وسلم أو قول الله الصحابة جوكر أو أبي ما كون لكو الله واسجا غفور سي الله النبي وانسو أمورك سبحان تو في بيري أورو يعني إن الله أمرنا نعلمكم مما جئتم من يوم هذا إن تمنوا متلئ òní ìmọ̀ọ́mà ọlọ́run ti máa sọ fún ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ náà sọ́ọ́bà ń wò pé kí ni nǹkan náà ó ń sọ ní lọ́wọ́ wa wọn. ó kù díẹ̀ tọ́lọ̀ wọn sọ mí tó jìfẹ́ ọlọ́run sámà ó wo gbogbo ayé lọ ni o kọ̀ lárúbáwá ni o èèbó ni o kò jẹ́ èèbó ni o dúdú ni o kò dúdú ni o fàmàkọ́tà wọn ọlọ́run wa ń bínú gbogbo ayé ìlà bàkọ́yà min hàní kìtà àfàwọn díẹ̀ nínú àtọ́nà ń kó sí àṣáájú wa tí wọ́n yí tí ń bẹ̀m̀bẹ̀ padà tí a sì bù olórin tánàbí wọn ti rántí tí a sì ń retí ànàbí mi torí pé wọ́n kà ní òwètí mẹ́rẹ́wọ̀ wọn àwọn ìspírìtì wà nígbà náà wọ́n mọ́gá lórílẹ̀ àwọn ilé ẹ̀yìn kan lọ́rọ̀ ọ̀bọ̀ òbí lóṣì ànàbí wọn ní ṣùgbọ́n ní ìsìn ọlọ́run ó ti sẹ́ni tí ó jẹ́ yọ̀nú rẹ̀ tí ìṣẹ́ ògbà ìkẹ́ àmà kò sí nǹkan mí ìtọ́lọ́ ọ̀tẹ̀ ọba mà lẹ́sìn ìtọ́nà mi lọ. Báwo ló ń sọ sọ̀rọ̀ ìfún wa? Ó ti ọlọ́run wa ni ọlọ́run ni ọ̀làkù ìbáàdí ṣúnàfà àkùnláhùn ìdí àbọ̀nù. Gbogbo ẹrù mi padà mọ̀ dá wọn lẹ́nu wa ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run kò sí mẹ́ta lọ́kàn wa. Kò sí ọya ń bẹ̀ kò sí awó ń bẹ̀ kò sí ogun ń bẹ̀ kò sí àǹtẹ̀gbẹ́ ń bẹ̀ ẹgbẹ́ awó ìgbàgbà kò sí ẹ̀dẹ́gbẹ́ ń bẹ̀ ìsìn bẹ́ẹ̀ ni wípé ọ̀kan ṣoṣo ọlọ́run ẹ̀mí yẹn máa bẹ̀ ṣùgbọ́n èsù bá dé ọwọ́ wọn kúrò lójú ọ̀nà tí wọ́n wà ọwọ́ ń pa wọ́n láti wọ́n máa dá nǹkan mí pọ̀ mímí ọlọ́mọ ọba fàbọ́n mi sọ̀rọ̀ ó ní ń pa wọ́n láti pé tọba tẹ́lẹ̀ òrìráyé ṣe o tọ́tẹ́lẹ̀ òrìráyé

wọ́n ní àṣà sálàm tọ́lọ̀n bá ń sọ fún wípé omi ò lè fọkùrà ní ìtumọ̀ ní pé ẹ máa sí gbá ìyá yín ẹ̀jẹ̀ ń gbàbẹ̀ kọjá omi ń gbàbẹ̀ kọjá kò sì ní flọ́ṣẹ̀ pẹ̀lú agbára ìyẹn ọlọ́run ọba tó rí sọlọ́run síbẹ̀ àmọ́ ṣùgbọ́n ìyá nàbí wà iná máa bá àtìtù kó ní òmùtẹ̀ kálí mú ti àná mbẹ̀ wà ó ní mo bí ọdẹ lójíṣẹ́ ìrẹ́ ànábìrin ní àbùtẹ̀lẹ́yà kí n lè dán ọwọ́ ṣe ń tí mọ̀ rán ìtọ́ lu àbọ́ọ̀nìlú sọ́ọ̀sọ́ mo tẹ̀lé ọ̀sọ́ ìjọ wàhálà bá dé ta lọ́mọ ṣe ìjọ tí ìsinmi bá dé tó ń wò lórí pé iṣẹ́ tó o ṣeun ayé lòdì bẹ́ẹ̀ jẹ́ tí àlàmọ́nì bá ṣẹlẹ̀ sí ọ bóò ló ti dájú ẹ̀ tó bá ṣẹlẹ̀ sẹ́ tó súnmọ́ bóò ló ti sọ máa fi ẹjọ́ rẹ̀ ṣègbè wà á bú tẹ̀lé àtíkà wà á tún bá ń kéde gbogbo ẹ̀ ń bá sì fún ní bó o ṣe ń ṣeun nígbà tí wọ́n ti dúró dédé lànà fẹ́ dúró dédé ń pàdánwò kẹ́ńbà fẹ́ ṣe bí ìrìnà nínú ẹbí wọ́n yọ sọ́tọ̀ ni wọ́n ní pé torí pé ìtìmọ̀ pé dọ́rọ̀

ibi tí mo ń bọ̀ nìyẹn dáwà wáṣẹ́ kèsì ìpò maka anábi sallallahu alaihi wa sallama ó ní man shahida an la ilaha illallah gbogbo ẹ̀ bá gbà fíọ̀fẹ́ sọ lọ́wọ́ bá wa anni rasulullah tó sì gbà pé ní ànábì òṣìṣẹ́ lọ́wọ́ bá ní mi lámta kúlò náà inú ìgbéyà ní lámta fún amó náà ẹ̀sọ̀ fóńtọ̀ pé iná ò ní ìtọ̀wò iná ò ní ìtọ̀wò yóò wọ àdìjẹ náà láì ní ìfarakí iná ọlọ́run jẹ̀má déèdì sí sí ìsìláàmù wa ti pé nílẹ̀ yorùbá yìí kí sì ní tọ́fà múṣkílà wa pọ́blẹ́mù tá a ní pẹ̀lẹ̀ sí ọwà complex kí la mí pẹ̀lú ẹ̀ ìsìláàmù ọ̀dọ̀dọ̀ wa lójijì níjọ́ tí ń bọ̀ kò sì gbọ́dọ̀ àwọn àfáàdé ọ̀nà méjìlọ́gbà wa ọgbọ́dọ̀ àwọn oníṣòwò wọ bí ọkọ́kọ́ ní nàìjíríà lẹ́yìn ìgbà tí ó máa délẹ̀ Yorùbá yìí ó gbé sí ilé àwọn tí wọ́n ń darí ìlú wa ọba àjòyè ẹ̀ntọ́ jẹ́ balógun òlú ṣùgbọ́n káwọn àfáwọn tó dé ìní ìlú wọn lè sọ wípé òǹdífá ifá sọ pé ó gbàlejò àwọn wéríwọ́rùn alágbára nàánà fan náà kún ìlú rẹ̀ kọ́mọ́bà àdú wọ́n rí àwọn àfáì sí pé irú gbọ́dọ̀ tàǹtẹ́ àlèrí lọ́dọ̀ wọn olùkúnilọ́ alágbára ní kìí ṣe pé wọ́n kọ́kọ́ gbà wípé ẹ̀sì tí a mú bọ̀ ẹn tí máa ràn lọ lọ́lọ́n ẹjẹ́ awó tàn lọ́rin àtàfànjá àti alimi kí lọ́jọ́ pa wọ́n pọ̀ ẹbá àgbà ọlù wọ́n náà fún wa ẹ̀yìn ẹmú bí àwọn bẹ́m̀bì wọ́n ò tí ẹ̀gẹ́ ìsinmi lọ́tọ̀ ló ti tí wà lábádé ọ máa fún mi èmi náà máa fún ọ dòní kò sẹ́nu ẹni tó lè gbà tí ó bóòdè wípé tí ti tọ́yọ́lọ̀ tí hàn ní tí tọ́sọ́ kòkò àgbó àfàjá tí àmọ́tí ọkọ̀ ọbẹ̀ jọ náà nígbà tí ó wọ́ bàdàn náà ó ní bó ṣe wọlé ìbá wọ́n tọ́ fún pàà wéríwérùn kan bọ̀ kọ́ bà wà lálejò nítorí pé alágbára ní ìbá ó sì lọ bá wọn àṣínúkọ́ ọmọ ìdíbá ìpọ̀tásàn tẹ́ ẹ mọ́ ààrẹ látòsà náà níbàdàn lọ́dọ̀ wa ààrẹ látòsà ọmọ ìlú ogun tí fi àwọn tó gbà lé tí ẹ jẹ́ láàfáì nípa ọdún àwọn bọ̀sàdúwà àwọn bọ̀sàdúwà wọ̀sàfún ìgbà ọmọ òdù fún ṣùgbọ́n kó tó di wípé ẹ̀kọ́ ẹ̀sìn afẹ́ máa rí gbà èyí tó fọ́jú ẹ̀pọ̀ àwa mùsùlùmí àgbà wípé àwọn àfáà ni wọ́n ń fà wá lọ sọ́dọ̀ ọlọ́run ibi tí wà láti dé nìyí ẹn tó wá fẹ́ pè wá àwa fúnra ara wa a sì rè yí apá wọn díẹ̀ díẹ̀ díẹ̀ tí àgangan òfin lè fò má ọ̀rọ̀ wọ́n wá di ẹntá ni ó mú kẹ̀kẹ́ sí òun lọ́ba kẹ̀kẹ́ jẹ́ afọ́ àmúra wọ́n ń pè ní Salman àwọn ọ̀bá àti yàrẹ̀ pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ní john kò lè kẹ́kọ̀ọ́ ìyàgbà tó bá di ọmọ ogún ọdún kò lè jọ́kùn àtòsímà ìsì lọ tí ó ní lọ́dọ̀ rẹ̀ lè lójú ọ̀nà kọ́bà àti ńgbà tí ọ̀dọ̀dọ̀ àfá rẹ̀ ẹ̀kàrọ̀ àfá ń wò lẹ́nu káàkiri sọ kí ló wá sí wọ́n sàn kọ́ òun wá kí ha ìsí àkọ́kọ́tọ̀ ọkọ̀ ti ní pé ó kéde wa ni ọwá bẹ̀rẹ̀ sí ń kọ́ èdè ìtapa kò tún lé sí èdè ọ́sàkọ̀dún márùn kọ nígbà ọ̀fọ̀dún márùn kọ tán ó di ọmọ 25 years àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ti ń márì ilé torí ọwá ti fẹ̀ bẹ̀rẹ̀ Qur'an torí pé ìṣẹ́ fẹ́ kọ àjíjú rẹ̀ èdè tẹwọ́ ti sọ àwọn iná ni a ń forí jágbó lọ tí wọ́n dé padà tí wọ́n ń bá ní ní sẹ́ni èdè yìí wọ́n ń bá ní sọ pẹ̀lú Yorùbá lókè ojú oyé wọ́n lókè ní jẹ́ a tó ní wọ́sẹ̀ lókè áńkàrí mu tó wọ́n tẹ̀lókè ní jẹ́ bọ́dámúrí mímú ajẹ́ amú dálí tó lúfà lókè ní jẹ́ du àhàlí àhàmú du alihamdu díẹ̀ díẹ̀ bá ń ba tó wọ́n tẹ̀lókè sálẹ̀ ní jẹ́ bí bọ́dámúrí fún ajẹ́ bí sí mímú tó wọ́n tẹ̀lókè sálẹ̀ ní jẹ́ mí bí bí ìdí sí mí bí sí mí Ṣé bá tó ní wọ́sẹ̀lì ní sálẹ̀ sórí ilé ìbáyìí wọ́sẹ̀lì ló otu rẹ̀ padà ó ti ní sálẹ̀ báyìí èyí tó sì lè láwúsá náà bó ti ọwá ṣe wà láìsán ọwá makùrà ní ìka ọwá pé ọdún méje kọkùrà ní àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ti wà náà wọn ọlọ́mọ kan sákìyà lọ́wà inú ẹ̀dùn fáfáà Kùránì ni ọkọ̀ bí wọ́n ṣe ń ka èè màtúmà rẹ̀. Ní ọba tó jókòó fún ọmọ kọ́ntùmà rẹ̀, ọfọ̀dún mẹ́jọ sí yìí. Lọ 32, ìwà ń bọ̀ nílé àfáwà ló yọ ìjàpọ̀. Bó ti délé gbogbo ara nínà ní àgbà tọwọ́ tẹ̀tẹ̀. Àfáà ti dé o, ẹni níbo wá ní kọfàrà ìbalẹ̀ tó bá ti di ìdájí gbogbo jọmọ́ ti fi mítìn wọ́n bá fún lọ́fíìsì òun náà ní mọ́sálásì ìbẹ̀ náà ní ojú kò sí láàárọ̀ lọ́sàn lálẹ́ onírú ọmọ àtàlùfẹ́ oúnjẹ ọmọ àtàgbàṣẹ àkọ́ọ̀tọ̀ wà báwọn wọ́n bá tún dá ogun ọmọ wọn agolomíìkì ni ọba wájú ìta wọn yóò wà mú wálé lókìfo wọn ó fi gbolẹ̀gbolẹ̀ wọn ó jà orí rẹ̀ àwọn ó máa fi yọ gaàrí títí sọ́mà máa mú fi dàgbà tí ó fi mà pé nǹkan kẹ́kẹ́ gbanú agolo ń kọjá wọ́n tó máa fi yọ gaàrí tí bá ní ọmọ àmọ́mọ́ ní agolo kéré yóò ní dáadáa yóò agolo ni wọ́n wá lóòdù fẹ́ntọ́lọ́bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wáhùn wẹ́rẹ́wẹ́rẹ́ làfánà bá pẹ̀lú àkalẹ̀ pé bóòlá sí máa sayé báyìí àwọn tó fẹ́ pèrè ẹ̀sìdì àmúlọ kèése lánàá ò tẹ́ èdò ní ebi àti imani bí i sùn ìjáhùn ìparí ó kàlùkù ní pèrè àwọn lọ́gà ebi pò nọ̀gá imani náà sọ pò nọ̀gá lọ́dọ̀ tèmi ebi sì lọ̀gá tọ̀rọ̀lọ́ ní tí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ tí sẹ́ẹ̀gbọ́n tí ẹ̀yìn àgbàlagbà wí fún wa ni ẹlẹ́bí èé panú ebi ń pààyàn ọlọ́fẹ́ wá ń polówó ń ta ẹwẹ́ sí àwẹ̀dá irú àwẹ̀dá wọnú àwọn àgbàlagbà ní ebi ń panú ọlọ́fẹ́ ń polówó ìgbà tí ìwẹ̀nú ń ṣe wẹ̀dé ẹni ọba wẹ̀nú inú òjòjì ni o torí pé inú ni ó gbé ara dúró tí èrò yàwó mú kẹ́yìnkẹ́yìn mọ́sẹ̀ lọ fi àmọ́ ìmọ́mù bá dé padà wọ́n ń sọ fẹ́ ní àkókò rẹ̀ sí fẹ́ máa ti báyìí wọ́n ti bá wáyàwó kan ní àtàkì ìṣòro pẹ̀lú ẹ̀ wọ́n wá jọ dà lópin kí là máa ti ah, kò sí náà ju wípé síbẹ̀ nǹkan ọmọ ìná irú yóò tó pé àwọn ọ̀rẹ́ ọmọ ìtí ń sẹ́wà yóò tó pọ̀pọ̀pọ̀ láti àjẹwà ní ṣe wọ́n tó lè pọ̀ sí wọ́n bá sẹ́wà bọ́n ti dáhùn tàbí káífà ní a bá ti ẹwà nílé ẹṣẹ́ kúkú 50 na matẹ́lẹ̀ wọ́n jọ 100 ẹwà tí ń jẹun ìyókù ó ní àfá àti ẹlí àtúnjẹ lálẹ́ mẹ́júmá wọ́n sí bá díẹ̀ díẹ̀ díẹ̀

ní gbogbo àwọn tó ti wọ́n ní kọ́pa màálù kó sì sí fọ́fọ́ yọ wà yípo gbogbo àdúgbò kó rí àbí rẹ̀ náà léwu kí ló bí gbogbo pákéjì náà tí à ń náà bí kọ̀rọ̀kọ́kọ́ fún àṣọ̀hábà sẹ́yìn àti bọ́wájọ́ ń dàn lẹ́nì pé bí ní sáà ní mẹ́ àbọ̀ dá tí ó pè wà náà ó tún wọ́n sá lọ mọ́sáájú láàárọ̀ wọ́n pọ̀ padà wẹ́rẹ́wẹ́rẹ́ náà ibi tí wọ́n mú ti jókòó tẹ̀lébi ní ọdún tí ń kọjá lọ oyún ti wà ní ẹ̀ wọ́n sì mà yá ṣẹ̀rífà ah, ọlọ́wọ́ sọ láyọ̀ ó ti yóò bí ma àà ah, ah, ni ẹ̀sìn wà máa wẹ̀gbọ́n rẹ̀ gan orí oṣù ẹ̀gẹ́ lé lóṣù mẹ́ta ah, ọ̀rọ̀ ìyẹn ò tó bá ọ̀tọ̀lẹ́ntì ń sáìsàn ọ̀tọ̀lẹ́ntì ń kóṣù nítorí wípé ìjọ ńlẹ́ fún màámù lówó oṣù tó bá wábi sí náà ọmọ yìí owó náà lẹ́ti bẹ̀ẹ̀ fún yóò mú 15 naira jáde báyìí máa mọ̀ ní àyí 17 naira ẹgbà mi bẹ́ẹ̀ ni o <laughs> ẹkọ́ bá yọ 5 naira 5 naira mẹ́ yọ 5 naira ṣe rí ìyẹ́ ẹlẹ́kọ̀ọ́ tọ́ṣẹ gbogbo wa lẹ́ ìyá mọ̀ sí bí o ah, ìyẹ́ ẹlẹ́kọ̀ọ́ mọ̀ sí bí o ah, ẹjọ́pọ̀ ìbejì ní nínú fámìlà náà ni ẹgbẹ́ ipa méjèèjì pọ̀ sójú kan kọ́mọ́ dàbí ẹni pé bọ́yá ìpọ̀ sínú òde àti ìyẹ́ olóbi ṣẹ́ràn méjèèjì mo bù wọn ní five naira ìtàn ṣẹ́ràn méjèèjì kọ́mọ̀ ń bá forí jẹ́ kó mẹ́pẹ̀ ẹbú kó lòdì wọn kó fi ojú ti bàbá yín àti ìyá yín ṣùgbọ́n wọ́n bá mẹ́pẹ̀ ẹbú kó lòdì wọn nìkan ibi wọ́n sádà bí kan padà yóò tún fún mẹ́ yóò tún fásitìrà kejì yóò tún bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ rọmọdún látọ́dé bóyá rọmọdún tó yàtọ̀ bóyá ń tọ́ abá ti gbà ń bẹ́ àárín òkú di ọjọ́ kan yóò máa ní jákàdé ìmọ̀mù náà ló sábà ìbámu ẹ̀kọ́ ti gbọ́yé nígbà bàbá àkọ́kọ́ ó gbèsè ẹ̀wà gaari ìyá àdìní gaari ọ̀tún àdìní gaari òsì àdìní gaari agbọ́pa àmàmù gaari ìyá sínà gaari à ẹgbẹ́ àwọn sọ fún ìmọ̀ ìpè wọ́n gaari lọ ọ̀nà ìjẹ́ àti sùúrù ń bọ̀ tó gbò wá nígbà òdìdí wá ń gaari ìmáàmù àtẹ́lẹ̀ àwọn a ti wá sí báyìí tí jẹ́ nígbà láàmà wá ni káfò rárá ìsì tá a bá tó tààbọ̀ 20 káfìnú rẹ̀ wà ìmọ̀rànú láàrin àfà àtẹ̀lẹ́ ààrẹ wọ́n fẹ́ ti gàrí yẹn panúdà ni àwọn tọkọ́ngbò sí làwọn èèyàn bá gbogbo wà mọ́tàlá ti pé ẹlẹ́ àmọ́mù wọ́n mà ti ń ta gàrí gàrí jákà láàrin ọlọ́mọdéẹ̀rí tí èṣù lẹ́yìn wọn yìí rárá dáwọ̀ sí wọn ṣé bá bùrẹ̀ lẹ́yìn ìbá bùrẹ̀ tajákà wọn ìpàdé kọmitínù mọ́sájú pé ọ̀rọ̀ wà tó bá di àárọ̀ sunday lẹ́yìn àkùbà tí wọ́n pè máàmù sí panel tí wọ́n wá jẹ́jọ́ ìmọ̀ mọ́sájú bẹ́ẹ̀ ni wọlé ní wókè náà sàwọn ojú lójú nǹkan kí kòrò pa ah, báàdì ní ṣíòsì ẹ ní sùúrù ní tí ah, ah, olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ olórí ìṣúra ní ọba farabalẹ̀ ẹ̀mọ̀ tí àwọn àgbàlagbà tó ìṣẹ́ ẹnu ọmọ ìkẹ́lẹ̀ nẹnu tí a ò gbà náà ah! ìṣọ́bá dìde nù wọn lọ́yà lò lára àwọn ìjọba mọ́sálásí ó ní bàbá ìmọ̀ ẹ̀dìdè ẹ̀dìdè ilé ló ń bá ní sọ̀rọ̀ kò ń ṣe bàbá sájìdè táwọn bàbá ní sọ̀rọ̀ jákà ìbí náà ni àgbéjápọ̀ fún àbá níbo nìyàwó ní kiri gàrí díntà sẹ́ẹ̀tọ́ wò jíyàn fún àkọ́nà ìlú gàrí wá ní nọ́mbà gẹ́mà ẹ̀lẹ́rẹ́ ọ̀pọ̀ níbi àlàyé kò ní ìdíkíni àlàyé ẹlọ ọmọye déédé kóńgò gàrí tẹ́ ẹ̀ta nínú gàrí òun ẹ̀sì wà dá gàrí òun padà sí mọ́sálásí gbogbo ẹ̀dá padà wà fún àwọn ọ̀rọ̀ yìí ọ̀sẹ̀lẹ̀ nìkan ní Ìbàdàn tí ìmáàmù bẹ̀ ìmáàmù náà òbí tẹ̀fì ilẹ̀ tẹ́bí wọ́n tẹ́bẹ̀rẹ̀ tẹ́ẹ̀ dání ẹ̀yìn ń gbà pé tí a lọ rè ké ilẹ̀ ìwàdìjẹ́ náà ẹ wá lóògùn ebi sí mẹ́yìn náà lọ awapọ̀ tí tẹ́bí ilẹ̀ ìmáàmù náà ń wọ́n wá sọ́sọ́sọ́sọ́ wọ́n wá fún ìmáàmù mi sọ̀sẹ̀ tó fi méjì wọ́lọ́ọ̀lì pásítọ̀ àdúgbò lọ́yà máàmù lówó ìmáàmù wa nílá yé èkó wá mọ́sálásí lọ́dún ní wọn ìbẹ̀rẹ̀ ìlú ẹ̀yìn sí wọn. jẹ̀máà ẹni a ní ọ́kú kẹ̀kẹ́ ṣe bóò láyé ti ẹ̀gẹ́ ẹ̀jẹ̀ rí náà ẹ̀yìn àmọ́ àkọ́wọ́ àpẹẹrẹ ṣe rí igun táwọn olómùtẹ̀ ń dánwò igan padà hàn wọ́n ti pọ̀ jù ìkánjú olú wọ́n nígbà tí ogun wọ́n jòkó sí èdè nílé ọlọ́mọ wọn ọ̀dáhùn ọ̀rẹ́ ẹ̀lẹ́sàn ọmọ èkó dẹ̀ ní lọ́bà tó ní gbà bí wọ́n ti máa bọ́lọ́ ní ẹ̀ àwọn àbá ẹ̀ bàjẹ́ gan wọ́n gbọ́ tí ń pẹ̀lú wọn olùdíje ọmọ tó ti amúlàtí àfẹ́ jẹ kó sínú àpò arúmi yọ wá wọ́ méṣe tí ò lè dàgbé kọ́ máa wọ́ ọkọ̀ láìláìlọ́lọ́ ẹwà mọ́wọ́ oṣù márùn ẹ̀ṣọ́ di igbó tí bàbá yín bá kú tàbí ìyá yín bá kú ṣe jẹ́sì wá wínú ní ẹ̀mì ní bàbá ní olókù yìí tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ kò tó lè kírù sílá ní tó sọ jẹ gbèsè tí wọ́n bá lọ jẹ gbèsè ànàbí ò ní tó fi tó ṣe sẹ́ẹ̀lẹ̀ tí wọ́n bá ní kò ní tó bá ní wọ́n sàn tí wọ́n ní kò ní ànàbí ní sáyé ọ̀sán ní ẹbí ẹ̀ wọ́n láàrẹ̀ ní kankan fún òfòrí ọ̀sẹ̀ lẹ̀ báyìí ànàbí bèèrè kò sí jọ́ sílẹ̀ ànàbí súnmọ́ ẹbí oúnjẹ ọlọ́run wà pàrà olóògbò lọ ọwọ́ akọ̀gísàn sọ̀hábà tẹ́ẹ̀kà lọ ọmọ ìyá òsìnà kan wá ń ah, bí àbí bá pẹ́yìdà lọ́pàá gbogbo rẹ̀ lọ́pàá tí ọmọ onífọ́nù wà lọ́pàá ṣe bí kan ẹwẹ́ nìkan kírun sí lánàá yìí ah, ẹ̀rù wá bá búkọ̀ ni àmẹ́bí lẹ́yìn rẹ̀ ní àjọ tó gbogbo nǹkan ni ọ̀rẹ́ ah, wọn ló tó kéèyàn òkú sí wà nàbí lọ́kọ́ kírun sí la ìsìnkàn látọ́tọ̀ rẹ̀ kò sí ìsìnkàn látọ́tọ̀ òsì ìrìn àjọ ọ̀dà sọ́lì àléyà rọ̀sùlọ́wọ́ wà àléyà dẹ́yìn àdẹ́bí ìyẹ́ gbèsè rẹ̀ sọ́rọ̀ bá ní kí òfin àgbàna ó sì ọlọ́run wá ogun àti ara wa ní nǹkọ́ ṣùgbọ́n tọ́lọ ń fi hàmì tẹ́yìn ọmọ ìnà kọlùbà ní mọ́kùnrin mọ́ alákùn bìdẹ́ ìrìn yìí hátà yóò kúrò àní mú mi ní kó sí lọ́jọ́ lẹ́tẹ́ ọba àjẹmù mọ́sálásí gbogbo tó ọjẹ́ ọba àkúrà nìtàn kí ọjọ́ lọ́jọ́ náà Bukhari kankan tó ọbẹ̀ ìjẹyàn gbèsè tó ẹ̀kọ́ ọ̀sán tó ọ̀sán tó omi jáde kúrò láyé ẹ̀mí èyàn ò ní lo àyè ìkẹ́ wàlọ́ọ̀yì ànábì lọ́sọ̀rọ̀ ànábì ní ìntọ́fàánù tí ò dé lékírù síla tí mo sì mà tí ò ní lọ bí ìkẹ́ kí ní máa wáyé ah, àbúkọ̀tà ní ìdákì ìsanwó rẹ̀ lẹ́yìn orí oṣù kìrìsìmẹ́jì sáàdì láti rí àbúkọ̀tà bára mi tẹ́ ń bèèrè rẹ̀ lẹ́yìn ọ̀tọ̀ lówó tẹ́ fún wa pé ẹ̀yin máa ẹ̀ owó ìgbé bàbá dìde láti wá kí ní sókùlá kò sí inú ẹ̀sìn ìǹtẹ̀ ẹ̀sọ́ ádà nìyẹn ẹ̀ wọ́n ti kí ní sókùlá tán àwọn àdúgbò alájí ẹlẹ́rọ nísàlẹ̀ ọjà níjẹ̀bú òde wọ́n lọ 50,000 àwọn ti faná sínú sáré bàbá wà gbà kí yìí lónìí àmọ́ wa ìyá ń sọ 100,000 naira àwọn ti ṣe sí sínú sáré bàbá tọ́lọ́ yìí

ojú mi rí tó kí láti náà àwọn mímọ̀ ọ̀bálẹ̀ báyìí ogún bò mi ẹwọ́ra mi ogún rẹ̀ mọ jábọ́ mọ́jú rẹ̀ lórí jíata lójú rẹ̀ níbo ló ti jábọ́ mélòó àti jíata kẹ́ tó fi gbólọ́ tó mi ọ̀rọ̀ mi ò yé mọ́ èmi náà mọ̀ bá mọ́ lọ mi ò balẹ̀ ẹ̀fọn ló gbé mi lọ ẹ̀ omi bàálù ti ẹ̀ tó gbé lọ bàbá tí èyí ń pa mẹ́júmọ́ gẹ́gẹ́ ah ìṣẹ́ àlẹ́ ẹ̀ẹ́ wọ́n wà lọ bú èdè ogun white ọmọ bọ́tẹ̀lẹ̀ kìlání sáàlẹ́jọ́ ń du nǹkan sẹ́tọ̀ yọ ẹ̀tọ́ bí ìṣẹ̀lẹ̀ ni ilé mẹ́ta nílé yìí tàbáwó kọ̀ọ̀hàn kọ́ta wókèjì ẹlákọ̀ọ́kan tí ń sọ́bà ni pé ó tẹ́ni àjò ah tó ti gba passport àwọn àríyàtọ̀ láàrin àbá àti bàbá aláwo tó wùn sí rún malẹ̀ kí ni tó bí orin tó bá jẹ́ pé ìtànsọ̀ yóò rí bẹ́ẹ̀ bó ń kálukú ní ṣe sí ayé ìmọ̀mù àdúgbò wọn ìlàyé ìwò orí ẹjá tó sàn ẹjá kò sí fún ìgbọmọ tí wọ́n lọ fún ẹ̀tọ̀ sí ìgbọmọ tí wọ́n lọ ọjà tí wọ́n ná ṣé tí wọ́n yàtọ̀ tí ń sọ wípé àbọ̀ ráyí ìlọ́dọ̀ tí wọ́n ti ti nira wọn rà ẹwà yá padà dáwà gangan ń bọ̀ ń bẹ ayé débẹ̀ kanu orí kan lọ́wọ́ lẹ kanu orí kan hmm. kò jù báyìí lọ kanu ti. wọ́n wá tó àdánù ẹ̀ ọwọ́ àgbè èèyàn 50 àwọn 50 ọwọ́ àtàfún ọdẹ́ wípé wọ́n sí géètì ní níbi ẹ̀sìn ìṣiṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n gba ten thousand naira lójú èèyàn fifty ní wájú ọ̀tì náà gate man ni wọ́n gẹ́gẹ́ ìgbà gate men gbogbo wọn pátá ten thousand naira sí ìgbà ní kíni o lóṣù ní ṣọ́ọ̀tì yẹn bóṣù bá ti ń parí pásítọ̀ ó sì máa gba fifty thousand lọ́wọ́ wọn adakùn kí ní ìdá mẹ́wàá ten thousand naira one thousand lọ́nà mélòó ṣéwù ẹwà dúrà àwọn ẹ̀sìn ṣéwù kójọ ó ń pé ṣéwù aládúrà kò gbówó kò gbóbi àbówó ọ̀pẹ kò gbówó kò gbóbi àbówó àwọn ará wọn lọ bí wá mílíọ̀n gbówó náà bá wá náírà ní rere kí n kẹ̀kẹ́ ẹni tí ń sàrẹ̀ lẹ́yìn olóṣèlú náà torí nǹkan bá kún bẹ́ẹ̀ o ti gbowó kó tó kókó tó o lórí o pé o bàbá wa ń bàdàn wọn ti dára sí pọ̀ gbàdé ìdìbò fún ọgọ́dọ̀ òrùn sí ọlé wọn ó ń tọ̀ dára ẹ ti gbowó kẹ́ tó lọ pẹ́sàn o ibi títí ẹ bá lọ nù kẹ̀kẹ́ ẹ̀yìn rere owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn ibú owó ni jẹ́mọ́ àwọn bọ̀ kí ni ẹ̀rọ ẹ̀sìpẹ́tì lọ́dọ̀ àwọn afá ẹ lọ lè má mú yín ẹ lọ bèèrè pé ń ẹ máa ń wí fún ángímà ibù ẹ ti rí i ṣe ẹ̀rí library bẹ̀ sẹ́yìn náà béèrè ṣe ẹ̀ provide library kan nítorí pé ń tẹ́ ẹgbọ́yé ní ìdí àfà òun ní nǹkan tó ti dàrú nígbàtí dídé tó di pé wọ́n da nǹkan mára wọn àfà wá jókòó níbi babaláwo tó ti dé ìmáàmù bá wá ṣe ń kúbà lọ ń dímà gbogbo àlà ń gbọ́rọ̀ náà bá lọ babaláwo wá ń gbẹ́bọ́ kọjá lọ lẹ́yìn mọ́sálásí bẹ́ẹ̀ ni ń sọ wípé Ọ̀rúnmìlà níbi òde ìfẹ́ ọ̀kẹ́ ẹlẹ́mẹ̀ta lọ́gbà náà ó sì sọ ẹyẹ ilé mẹ́ta àti ìbẹ̀lọ́wọ̀ ẹ̀rọ ìjọ náà méjì bẹ̀ dúdú mẹ́ta ń bẹ̀ pupa lórí mímbà rí mọ́mù sí nǹkan ní ẹ̀ṣẹ́ eléyìí tí ń pa wá lẹ́kùn ni tí ó bá bí wá léèrè gbogbo wa ẹ̀yin tẹ́ ẹjẹ́ gbàlagbà fún wa pé ta làáfà ìyìn tẹ́ ìrànlọ́sà mo dẹ̀ láàfà kan ìyìn tí lẹ́yìn àfá lọ́dọ̀ tí a ń tẹ́ ẹ̀bà ń bẹ̀ ayanran àti ogun odó tí a fi ń gún ogun tí a ń gún gbogbo ẹ̀nà àti nẹ́bẹ̀ tí wọ́n ti bọ́rí mímọ̀ rí inna Allaha ya'murukum bil 'adli wal ihsan wa ma khalaqtul kàgbé àwàkọ̀. Àwa fẹ́ fi ẹ̀yìn, ẹ̀yìn fẹ́ jẹ́ fi ọlọ́run ọba, subhanahu wa ta'ala. Ayé ọwọ́ oníbi tẹ́sì bá ti jókòó, ayé kí ni o, ayé ọwọ́. Ìjẹ́ a fi ọwọ́ owó ayé yẹn. Apákẹ́jì ìṣẹ̀mí àwọn àfá kí wọ́n di olùsìn nítorí pé n ti ń bẹ̀lẹ́ ní olówó ni pé ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ àwọn eléyìí tí wọ́n bá ń sọ tí ń pè wà wọ́n padà máa kọ̀ntró ní àtọwó mi wà lábádé olówó máa sọ fáfá wípé jama cartel mọ́tì lọ́dọ̀ èmi ọ̀sán bàdáwó torí arígbẹ̀ dáadáa níjẹ̀bú òde ìjà lérí mọ́sálásí 20 tí àjẹmọ́ àbẹ̀ lè jáde ní pé àtẹ́rùkún jẹ́ nǹkan sáàmù ní ọmọ pín jẹ́ fẹ́ sọ̀rọ̀ ìmọ̀lẹ́ mọ́gbọ̀rú àti ilé ìgan torí pé kò tí ẹ̀ kíbi tó ti tabá wa nínú òsì ìfíà ìmọ̀mù wa ń gba 50,000 naira lóṣù a sì fún lápò gààrí méjì àpò ẹ̀wà méjì àpò ráìsì méjì garawa òróró kan garawa epo kan náà kò ní wá mọ̀ nǹkan lómi bá fẹ́ fún wọn láyé ọ̀tọ̀ torí pé àní àjókòó sí dsc tí ó ń tàmálẹ̀ sínú ìṣẹ̀lẹ̀ wa. jàmbá àfa àwa wà ń kú ẹni tó jẹ́ pé àdúrà rẹ̀ kọ́ máa ṣe fún òǹgà ní kọ́kọ́ ń tẹ́tẹ̀ ọlọ́ba ní àwa wọn ni wọ́n kó bùkátà àwọn wa jọ máa wọ́n pònú kó fẹ́ẹ̀lì má ti fi iṣẹ́ wọn lọ déédéé bí wọ́n lálàkálà bí kí kankan ti pàtàkùn wọ́n wá dé padà in tí ò jẹ kọ́kàn tí náà ọ̀rọ̀ mọ́tọ́lọ́n tàbí ẹni tí ń sóògùn fún yí kìí sára àtà ẹjàkùn Allah wípé lọ́jú èmi fún èmi wo èmi tó jẹ́ wípé agbára mi kọjá in èèyàn máa ń rò ọkọjẹ́rò ẹ̀dá ó ń tàlùkú ibi tọ́lọ ń se láàyè ọmọ lára àwọn àyà wa ọlọ́run dorí ẹ̀kọ́dọ̀ ní omi òṣè máa wálẹ̀ ṣe bó ní tí a ṣe lọ́pàá ó dorí ẹ̀kọ́dọ̀ tẹ́ kọjẹ́ kọ́ máa kún kẹ́kẹ́ lára obìnrin tí ń dìde sí àwọn ẹlẹ́tọ̀ àwọn tán yóò wà lè gbá omi mú yóò di ẹ̀ ọlọ́wà bẹ̀rẹ̀ tó sẹ́sìn èmi àti ìta fẹ́ sọ wípé oògùn lálẹ́ tó lẹ́nì bá àti rí ní o ká ní òjò mi wọ́pọ̀ bàbá àti yóò lè tọ́jọ́ náà pọ̀kún ní ọjọ́ omi ní ọjọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ omi ìtẹ́yìn ó di ẹ̀jẹ̀ kíkí díẹ̀ díẹ̀ díẹ̀ ó di bá ti ẹran díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ọ ó igun sára rẹ̀ ó bò ń fawọ́ bò ń ṣe gbogbo eléyìí ya nínú wa a lè bá ìyá rẹ̀ ìyá ọmọ yóò máa jẹun tó yóò máa jẹun tó gbóná yóò máa ọlọ́run sì ń bá ti ẹ lọ jẹ̀má èyí tọ́lọ ń seun tó bá jẹ́ pé tó fi dẹ́mi àti ìlò ní wípé ìjọ tí bá ti ń kú òní stéèjì kan ti lọ stéèjì mi ká má sinmi ládùúgbò òbí bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ó tó bí ojú bẹ́ẹ̀ lọ káfẹ́ bí wọ́n ta mọ̀ sẹ́ gbogbo ọmọ ìdàrú pé kí ló dé náà náà ẹ ti sùúrù ni ọmọ tí ń bẹ ní inú ìyàwó màmù òní lọ́fẹ́ stéèjì kú òní òní gbọ́lọ́ tí ó di ẹni tó ń múlé tó ń gbé tìrì nù wa sáà máa ń retí gbọ́rùn tí wọ́n ti búrẹ́dì lọ búrẹ́dì lọ́dẹ̀ náà wá jáde tán láàrin five minutes ọmọ èké kan parí ẹ̀ ọlọ́run ọba yìí òun náà ní rẹ̀ wà báwọn tí ń tọ́jú wa tí ń tọ́jú wa ó sì ní ìyá fúlùkù máa yàṣá in tó wù èmi mọ̀ máa dá sínú obìnrin kìí ṣe in tó wù bàbá àti ìyá tí a papọ̀ òní mọ̀ máa dá in tó wù èmi nígbà tí a bí iṣẹ́ tó wù wọ́n ní a bú ẹ̀rìn obìnrin lè bí sílà kápẹ́ ìjọ wọ́n rọ̀fẹ́ síbẹ̀ ó lè dáńtẹ̀ ó lè bọ́bọ̀ ó lè bórí nìkan àwọn àgbàbà ti dà ìtàn àwọn àtìkọ́kán bẹ ìyá àwọ̀ ọ̀gbọ́dọ̀ gbé alọ́bí bá wà kí lẹ́yìn àgbàlagbà fi abiyamọ tí bá ń gbọ́ máa rí léwé ọ̀wọ́ nílẹ́gbìn òun tó dínkù ọmọ ẹ̀síbẹ̀ ní pé kábúrọ́tà máa sọmọ ìrẹ́ o ẹ̀sùn owó kọ̀tí àṣọ ó dà sọ́mọ́ wá fẹ́ yọ rẹ̀ fún òun ẹni ibi tó dá ọmọ gbé sínú yàrá tó tilẹ̀kọ́ máa ní bá sọ lásìkò fàálí káyìní àòbí ìláyé ìdámà kánà mi rọ́bí kùfúlú ìdámà kánà mi rọ́bí kùfúlú ìdámà kánà mi rọ́bí kùfúlú ìdámà kánà mi rọ́bí kùfúlú فيرعني بني وأرهن بني بما أقول وأرهن بني بما أقول وأرهن بني بما أقول أفن فعل من كائني سيما ولوبك àwòfí ìlà in àbẹ́lómi ìtòtún lọ́wọ́ mílẹ̀ yí ọlọ́run wáyé ìdámà kánà ní ọ̀rọ̀ bíi fún láti sámà tọ́lọ̀ ń bá ti nǹkan pa tẹ́ ẹ lálágbára ní ìtòlẹ̀ sí ọlọ́run fún ọlọ́mọ kan lè dè kàkọ́ méjì ọ̀jẹ́ lè dè kò sí tó lè dì mbẹ́ ẹ mú dókítà tó fojú sí wa. ìdámà kánà ní ọ̀rọ̀ bíi fún

mẹ́rìsà kódà bí mo ṣe ń lọ́tọ́lẹ̀ ní sí ní ìṣí ìsọpọ̀pọ̀ mi ní ìsọpẹ́ níbọ̀dì ní ìsọpọ̀pọ̀ mi gan ẹ̀yìn náà ni mọ̀ pẹ́lú gbàmílẹ̀ ẹ̀yìn náà mọ̀ kan sọ fún ẹ̀yìn náà mọ̀ mà pé ẹlú gbàmílẹ̀ irú ìsìláàmù wo ló tó fi gbọ́rù mi òní anábì lẹ́tọ́rì òní sẹ́tọ́lọ̀ ń gbélé lọ wà láìpọ̀ láti ogun ṣe ìjáde láyé èmi lọ́lọ́run ṣe ní kí ni o alìmáàrí àwọn àmọ́túnmà rẹ̀ parẹ́ pàkínì rẹ̀ alẹ́rì yẹ́mùsù bí i alìkókò èmi lọ́lọ́run ṣe ní pẹ̀bọ rẹ̀ afẹ́fẹ́ yìí kẹ́ẹ̀mọ́ àbọ̀lọ́dọ́ ọlọ́run subhanahu wa ta'ala a tí ọba ti bẹ́ẹ̀ sùmọ̀ ọ̀nparọ̀ ni àwọn ìyá wà ní oúnjẹ ọmọ nígun lẹ́nà yìí àwọn bàbá wà ní ọlọ́run ni mú ń kó mẹ́ra yìí ká ló lè gbàdúrà rú ọmọ ọ̀hún tí ó lọ rè mú àfọ̀kù gbá kọ́ wá fi gbóúnjẹ fóun ó lè tún fi ń jẹun lóríta wọ́n wà kó ìfún ẹdì ẹ̀rẹ̀ ìyẹ́ pẹ́pẹ́yẹ orí àtẹ́fẹ́ tọ́kì epo tọ́jà lẹ́ láàrin ọjà wọ́n bàbá wọ́n bàdà gbogbo ẹ̀fẹ́ èyí ọmọ wa kùn in tó ń jẹnu wọ́n tó wá bá gbé lórí ta béèyàn ọba ti ẹ̀rẹ̀ sù téèyàn rí bí ẹgbẹ́ oúnjẹ rẹ̀ sí ó yẹ ọ́ yàn mọ́pẹ́ tí ò dé bá ti lélẹ̀ ẹ̀mí ẹni tí ó pè wá lé ẹ̀mí àwa náà lé àfá ò pè wá sọ́dọ̀ ọlọ́run ń pè àsọ́dọ̀ ara rẹ̀ ẹlòmíì tí ọba ti ṣe bá nínú wa àwọn ti àwọn òṣòwò àwọn ní oṣù ní nǹkan mi tí wọ́n máa pèsè lọ sí rẹ̀ láti fi kíni o láti fi ó ẹ òsì tí wọ́n jẹ sáwọn àfà wọ́n sọ wọ́n di ẹni tọ́jọ́ wípé wọn ò lè pèsè sọ́dọ̀ ọlọ́run àbí wọ́n pèsè sọ́dọ̀ kíni o ara wọn tí wọn lè yó mọ́ ọ́dá mi lójú pé níbẹ̀ òde àárín ní mọ́ọ̀tì tí ó lè 50 tí ó kẹ́ẹ́kẹ́ dímà ohun tí máa mọ̀ bí wọ́n máa gba fifty thousand lóṣù mọ́ mà ọkọ̀ kan mi balẹ̀ sí yàn tí wọ́n máa gba àpò ráìsì méjì lóṣù àpò àmẹ́jì lóṣù jẹ́mọ́ àtọ́ wa dáa ìmáàmù bá lẹ̀ lórí mímbà rí ọkùnrin sí màmí o ọ̀sẹ̀ ní ìkàtọ̀ fún ìmáàmù wa ẹgbà five thousand naira ìmọ̀ bí fẹ́ ti ń rí sí àtẹ́yìn sálàyé fún wa èyí mọ́ ọ̀rẹ́

ọ̀dà bí bọ́ọ̀lù lè gbọ́ ti wà France ní ìtòtí lọ ọdún mẹ́ta wọn ọ̀rá ìyà ní ọmọ wa sọ fún àbá kọ́bọ̀ ma ń lọ tí wọ́n rà jẹ́mọ́ fasiru ila Allah àwọn bọ̀ padà ẹ padà fọ́dọ̀ ọlọ́run ẹ kìtàbù ọlọ́run kí ni ni ó yìí fún wa di ayé padà akọ ibi wọ́n sì pọ́mọ ń ké nígbà ẹ̀kú ọmọ wa ní gbogbo wa lọ́kàn ọrùn wa náà lọ́jọ́ wa ọrùn wa lọ́jọ́ sí kíni ọrùn wa lọ́jọ́ wa bákan náà bọ́kù bá kú fún wa sọ́dọ̀kọ̀ jẹ́ àríyá rẹ̀ nígbà lọ́kàn bá mẹ́ka bí tọ́ bá jẹ́ pé lókùn bá ti kú gbogbo bá ń sáà dọ́kù báyìí lẹ́nu tọ́ bá jẹ́ inú àwọn ọmọ lókun ní eh, insha Allah rahman eh, ẹ bá mi sọ fún bàbá wa ẹ̀kẹta imam pé gbogbo ẹbí ti sarajọ adẹ̀tí wò pé kí ni tá máa ṣe lórí màmá wa yìí láti fi ojú rẹ lọ́wọ́ fún wa a máa kọ́ classroom twenty tí ó jẹ́ yàrá àkèwò adẹ̀ calculate ọkọ̀ kan kọjẹ́ two point five àmọ́ àtẹ̀kẹ́ kan so gbogbo ẹ̀ lọ bí forty five million naira imam ẹ̀fún wa ní àkáǹtì yìí torí ń tẹ́ ṣàlàyé fún wa ó nìyẹn ibi orí wà nù ó tún wá mú fọ̀kàn balẹ̀ lọ tàwa ní ọ̀fẹ́ ẹ̀fẹ́kù ní àfà lónìí tí ò ní jó ti máa kọmọ jẹ́ nígbà tá a ti tẹ́yẹ tẹ́ ẹ bá máa jí ń gbókù nìkan lọ lọ́sọ̀ọ̀tẹ̀ kéèké kọ́ àwọn èèyàn sì gbà wípé kò sẹ́ńtẹ́ ọ̀pọ̀ nǹkan ti ni torí pé a fi bí ìṣẹ̀mí ọwọ́ àti ìtàǹjẹ́ àti ìmáàmù méjì ládùúgbò kankanáà wọ́n fẹ́ jẹ́ máa mú orí jẹ́ títítítítí bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sáàgùn síra wọn ìkan wá gbẹ́bọ̀ wá sórí ìta kò sí mọ́ kankan ìkejì náà sì gbẹ́bọ̀ wá ní ọba pàdé ara wọn wọ́n tún fálámà gbé sọwọ́ rẹ lẹ ibi tó ń lò sí wọn náà tó náà lẹ. àwọn àdúgbò kan bẹ tí mọ́mù bá ti fún bẹ àwọn tó bá fẹ́ dùn mọ́mù wọn ó kéde ni wọ́n àbẹnu fún ẹ ẹ má ti lè para wọn ẹ má sẹ́kù náà ni wàlúwà ìfimọ̀ mẹ́bùnmí bẹ́ẹ̀ àwàdá níbi inú Eyi, Ose ò pe gbà bẹ́ẹ̀ni wà fi máa lẹ̀rú ni wọ́n kàpẹ̀ ọmọ náà imam ọ́dàbẹ̀ni wípé ẹ̀fẹ̀ lọ́nà gbọ́ but committee ti ṣe meeting lórí ọ̀rọ̀ inshallah rahman gbogbo dẹ́wà fẹ́ fi ṣe útúbà wọ́n láti wẹ́ẹ̀dì kọmọdọ́dọ̀ kọmití àwọn máa jókòó láti rìvíw rẹ̀ nírọ̀lẹ́ sátọ̀dẹ̀ eh, nírọ̀lẹ́ pọ́ọ̀dẹ̀ eh, kó tó di wípé in tí wọ́n wá rìvíw yẹn olùwó pèlè lọ fẹ́ kàlórí mímbàrì ẹ wá wọn kọmití o ẹnjìníà medical doctor lọ́yà àkàtàǹtì àwọn rìvíw níbi wọn ti kọ́ mẹ́ta tí wọ́n ti máa mú bẹ́ẹ̀ wọ́n fẹ̀ẹ́ sí ìyàsọ́ lórí ẹ̀sìn wọ́n máa sọ fún wípé ìmáàmù ẹ̀jọ́ o ti ní bàbá tí máa ṣe o sẹ́ẹ̀kọ̀ bíi kọ́kọ́ bí yẹn nínú ìmọ̀ ọba ti mọ̀ pọ́ máa tàwálẹ̀ nù ń bì bákan náà ṣé ìmáàmù alákìídá lẹ́yìn òun ní jẹ́lá kìídá ṣe bí ànábì wa ẹyọ kan ni kí àtó sí ilẹ̀ fún ẹyọ kan ni kíbùlà wa ẹyọ kan ni a ti gbà pé ẹ̀sìn náà ẹyọ kan ni gbogbo wa láti gbọ́ ní ẹ̀sìn jẹ̀máà ìpèpè tá à ń pè yìí sí kò ní píọ̀ àti kẹ́yìn kan bá kọ́kọ́ chéńjì ó súnmọ́ kẹ́yìn ó lè rí wa chéńjì lẹ́nìí tẹ́ ẹ bá ti rí àfa àkàtọ́lọ́nsà rẹ̀ ọbẹ̀ máa tètè dúdú ẹ̀ ń lè rí làáfà tí ó máa sòdodo àfìgbà tá a bá tó nà lẹ́gbàá bóde kọrí sáà òdí kọ̀ríkù wé sí o àwọn èèyàn nígbàtí wọ́n bàdọ́ lọ́lọ́pẹ́ afọ́ mọ́sálásí kan afọ́ ní madrasa bí afọ́ ní madrasa kí yàrá ìkéwú bára ti sí ìyẹn wà mẹ́ kó wà sáà owó ní jẹ́ntí jẹ́ndí mọ́ irú àwọn ọ̀yún náà pátá náà ara ti ẹ̀ náà balẹ̀ kí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n fi ìkàtàn ń bẹ́ńlé ẹ̀ náà ni wá sí òun náà ọmọ bẹ̀rẹ̀ dáwà bẹ̀rẹ̀ ni ẹ agbádọ̀ ọlọ́run ṣe rí àwọn tí ó wọná nínú àwọn afáwa ni mo bẹ́ dáàpọ̀ wọn láàárọ̀ yìí ní hálífọ̀ ìtàárọ̀ yìí afáwa nísàlẹ̀ bàtà wọ́n wọná torí pé wọ́n gbowó ní ológun ní jẹta afáwa nísàlẹ̀ ológun àwọn tí ẹ̀sìn wọ́n rẹ̀ jì tọ́nà tó bá mi jiyàn nígbà tí mo pè wọn ẹ ọlọ́run jẹ́fẹ̀ sáànú náà ní ó ọlọ́run jalọ́ láàrin kẹrì bá àwọn wọ́n lápẹ́pẹ́ iná sọmọ́tí ìyà tí ń jó ń ké ìpọ̀ ẹ̀wájí áfíwẹ̀ pọ̀ ní ọsọbátún ya nọ wa nígbàtún lọ kàwé má wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà kàwé má tán ah, ẹwà o ètò kù tí wọ́n máa ṣe ń lù àwọn ìjọba máa fi lọ lẹ́yìn ọba sí ìjọgbọ́n modernize ẹ̀sìn yìí ebi gidi ni òótọ́ sí bẹ́nu ẹ̀ nílùú yóò ebi lòótọ́ náà ìsìláàmù ẹgbẹ́ ṣẹ́ńtẹ̀lẹ́ǹtì ẹja pákéjì bẹ́ẹ̀dì fún wọn àwa náà wọ́n kù bìlérì ọkẹ̀ fáríkọ̀n prom àhá sẹ́ni bẹ́ẹ̀ náà ẹgbẹ́ sọ̀rọ̀ nìyẹn olùbẹ̀rẹ̀ta gómìnà ní akẹ́kọ̀ọ́ yín sọ̀rọ̀ ẹgbẹ́ wọn náà wà fún àkànṣe pé èyí lè máa ṣe bẹ́ẹ̀dì gbọ́ wọn fáwọn nìyẹn kankan adàmọ̀pẹ́ ilẹ̀ máa sọ tó jò sọ fún wa èyí náà wà fún àjọba kí ni ẹjẹ́ dí sí a ní òkè ṣẹ́rí birthday ọ̀dà nínú Islam nítorí pé àyà kan bẹnu sọ́tọ̀ àkọ́ ọlọ́run ni wọ̀wọ̀ sẹ́rìn ní sáàmì wáyé dẹ́yìn ìsànà hamlat ohun òkúrò àwọn ọdọ́ tó kúrò wà hamlu wa sọ́lù sàfihàn ṣàrọ̀ hatta ìdá balagbo àṣídà wà bà lábọ̀ àwọ̀bàrin náà sánà tí èèyàn bá ní ṣe bẹ́ẹ̀dì ọlọ́run ní wí báwọn ọba kejì jọba mẹ́rin kan bá tó sọ fún mi lọ́pẹ́ ah, àkẹ́sì ìbẹ̀tí ń bá ní sá ìjọba tó pẹ̀lẹ́ ìrìnpẹ́ ah, ẹ bá ń bi àfà prọ́ọ̀fù lérè wípé sí àwọn ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún wọn náà kọ́ sánàbí ni wọn lánàbí ni níjọ́ tó ka Kùránì dèdọ̀ tí wọ́n ṣe tún fún àtàdénú ẹ̀rọ ń jẹun ṣé méjì náà ti bẹ́ẹ̀ di ara mi ni ṣùgbọ́n tá a lè láwọn yìí ẹni tó tó kúta ń gbọ́nu sáwà tá a pè náà ṣe ń tún sọ fẹ́ àwa fi wé kún ti a. We are well known by ìjọba àti kí ni tá a bá lọ́wọ́ tiẹ̀ náà àwa ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ dáadáa bá ń dé tẹ́lẹ̀ ìjọ wà látàdẹ ní tí ò jẹ́ kí ẹ̀sùn òtẹ́tẹ̀ pé o náà ni pé ẹ̀rí ẹ̀sìn ìbò ni ọ̀tí fẹ́ rí nínú àwọn tí wọ́n fẹsẹ̀ rìn lọ Mẹ́kà kẹ́yìn nìbàdàn àáfàá mi tọkọ mi kí wọ́n bẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n ọmọ kékeré ni ẹjọ́ náà torí bàbá bàbá wa ló mú àlọ́ wọ́n wá ń lọ bá wọn ó lò bí ọdún méje wọ́n tó máa bọ̀ wọ́n sọ fún mi àwọn ìlú mi bí ó ṣe lọ ọ̀kọ̀ọ̀kọ̀ ní àkẹ́kẹ́ láti bí wọ́n bọ̀ kánò wọ́n ti dé kánò wọ́n ó jókòó mbẹ́ kí wọ́n sì tó lọ wọ́n ní owó tí wọ́n lè fi gbálé bí oṣù méjì wọ́n wà pé àwọn ará àdúgbò bí wọ́n bá dé sí wípé ẹ̀dá kí ni iṣẹ́ lébìrà sẹ́yìn máa ṣe ń bì wọ́n ní àbàyí wọ́n sẹ́bàá ìfọwọ́ bá gbalé wọ́n mọ̀ wáṣẹ́ lébìrà wọ́n máa fowó pamọ́ wọ́n ti gbalé níbi pẹ̀lú owó kọ́kọ́ wà lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá ti ṣe sà wọ́n ní ìlú báyìí ta tó fẹ́ lọ bóòlù bẹ̀ṣẹ̀ rí àti àbá lọ́bẹ̀ ẹgbọ́dọ̀ ní five naira lọ láti fi gbalé ẹ́sì ní bí 2000 láti máa ti jẹun kó tó gbogbo ní ọ̀sàlẹ̀ ìjọ bá ta 7000 jọ wọ́n tó mú fùfú wájú àìmọye sẹ́bẹ̀ ẹ̀ẹ̀mà wọ ẹjẹ́ àdáìdáìdàmà ọ̀dọ́ ọmọtàn kò tún farabalẹ̀ kọ gbárọ̀ bá lọ́nà ara àwọn wọ̀nàwọ̀nà tó wọnú Islam onáà ní kí ọmọ jálàájì bídíà àṣẹ́bẹ̀yà ń kírun jojúmọ́ èyàn sí mọ́já mọ̀sọ́lé ẹ̀ẹ̀kan lọ́rùn ládẹ̀ máa ń ṣe hajj yẹn ayé tó bí àwọn èèyàn ọmọ àìmọ́yẹ̀ èèyàn wọ́n bùdí jẹ́jọ́ bẹ̀rẹ̀ kìámà tọ́jọ́ wípé inú ẹranko wọ́n ti gbìyàn dìde tí ń lọ sáájì pọ̀lọ́n ẹlòmíì áàjìlọ́lọ́ ṣe ìran rẹ̀ rádọ́nì Sudan náà lọ tẹ̀ pàtí wọn ò rí mọ́ ń lé gbogbo tó bí wọn tó bí nǹkan kan nífẹ̀ẹ́ wọn ò mọ ìpínlẹ̀ rẹ̀ máa ìmí ìrámọ̀ ìfóbíà ìmí inú ẹja wọ́n gbèdìdè àwọn afá mi lọ àwọn ló bí gbogbo tí wọ́n lóò kankan ìgbà wo wọ́n dé jẹ́dà lónìí ní àwọn lábáwọ́ àtàwọn èèyàn tí a rí wọ́n ń kí àwọn pé àsìkò àràfà ànáwó automatically gbogbo òrìṣẹ́ kiri oríṣẹ́ lókàtí ti dé bẹ́ẹ̀ kí n túnbẹ̀ ń sọ wọ́n dé jẹ́dà tẹ̀ẹ́ ṣe àwọn ẹgbẹ́ ọdún mú kúrọ̀tà wọ́n gbà wọ́n nyàgbà àti àkọ́rà wọ́n kọjú pọ̀ ọdún kan náà ṣe bí ìwé tí ń rá ń gbà tó di wípé àwọn èèyàn ń sá fún gbígbóná àti nǹkankan ṣe bí lọ́sọ̀ àìmá iye haúsá dọmọ sàúdí lónìí nítorí pé haúsá ibi ọba ti dé ó ti di ilé ẹ̀nu yóò bá ojú orórì náà ni jẹ́mọ́ àjọ irú ní àjọ gbẹ́mì àti yán àti gbogbo olùbá kówó ní ọlọ́pí ẹ̀rà tí àbọ̀ orí owó èrò nítorí àwọn ìdítà bọ́ nìyẹn orí owó èrò kọ́rọ̀rùn ìyàjọ́ náà wọ́n ti di tí wọ́n jẹ lọ ìntáàsì jẹ làbántáàsì kó tó ti wípé ayé wá di ayé plane ó ń tí àwọn wọlé díẹ̀ díẹ̀ ó ayé pé ọkọ̀ ojú omi náà débí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ dáwà wá dé pẹ̀lú pé òdodo wá fojú hàn ṣùgbọ́n nígbà tí ó lajú sí ó lajú sọ́dún àtàgbàlagbà mú débèbè odò táwọn ò lè lọ mọ́ tọ́lọ ń wá kí àwọn kéékèèké pẹ̀ládùn àtàwọn àgbàlagbà ṣe pé ọlọ́run bá nípa náà dẹ́bọrẹ́ báni gbé súnà nàbì ga oga tí oga títún náà di ọ̀gá ẹn tí ọ̀gá títún náà parẹ́ di ọ̀gá àwọn bàbá ní wá mú adé tí odò gbogbo kílọ̀ àrí tí ń ṣẹlẹ̀ mbẹ́ nígbà wá dé padà láti abẹ́rẹ́ o lè bàbá kankan o àwọn bàbá tí ń because àwọn bàbá tí à ń wà lẹ́ àwọn ẹni nítorí wípé gbogbo ṣẹ́jọ́nà náà ni a fi wá ti bó sì ṣe yé wọn tó wà lẹ́wọ̀n sílẹ̀ ẹ̀rí àpọ̀mọ́ ẹlọ wọnú lẹ́pọ̀ ọ̀kan lẹ́nì lọ́dọ̀ àwọn àpàlàbàjọ́ ẹ máa bá wọ kí wọ́n ń bẹ̀ wọ́n máa fa ìrànì kí ni àbábá gbọ́ ilé ah láyò ilá rọ́bù ha báyẹ̀ náà ẹnì ìyá ní ẹjẹ́ bá tó nínà ìní bẹ̀rẹ̀ ìmọ̀ ìbẹ̀rùlùmọ́. Àdébì nínú kù bá kú, gbogbo tí ó máa bá sọ́dákọ̀ tí ń járíyà tí lànàbí rí àbá ṣe nídọ̀ ọ̀fà, sọ́dákọ̀ tù járíyà. Bí èèyàn bá lè mú ọmọbìnrin tí èsì ìmọkùnrin tó fàfọ́kùnrin láàfà tí ò wá gbó kàkà lórí ẹ̀, omi ò ní wọná ìtàwọn lọ gbóyé mbẹ̀nu. Torí tí wọ́n ní sọ́dákọ̀ tù járíyà káfọmọbìnrin ṣe sàárà, ọmọ tí wọ́n tọ́jú lọ́dún lóṣù náà kan wà déńjọ́ kan wọ́n sọ pé inú wa dùn gbà tọ́lọ́n pé kẹ́ ti gbà láti ṣe ákídù ìfún àṣùgbọ́n yóò wà wúwà kí ẹlẹ́ àṣàkírọ̀ wa ṣe ìtùnú lè wa wọ́n kàn kú ti jẹun ọmọ 20 years láti jọ tí bàbá ó ti máa fa lọ yóò mú kùnà yóò mú lọ bá yóò ràwó kó wà sáàtùn kò ti sọ ń tọ́ àwọn ọkùnrin àtẹni bá fẹ́ ṣe àbòsí lórí ìyàwó ìyàkọ́ tọ́kọ́ fẹ́ ní ò ní máa túbá padà pẹ̀lú ahán tó fi báwọn ara ìyàwó sọ̀rọ̀ níjọ ti ń nígbò náà wá bó bẹ̀rẹ̀ tán tí ń fọ́ra lórí tí ń mú bọ́ bóyá Ẹ Ah, ṣe wà á ti ọ̀nà báyìí bàbá kan bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí ọlọ́run bò fún ọlọ́mọ ọkùnrin obìnrin gbogbo ọmọ wọn wọ́n ní àánú ọmọ àwọn ń sà wọn bíi káwọn ọmọdé wọn lọ́kọ kí ó sùn ráyè wọn ṣe àmọ́ bàbá kò fèsì bẹ́yìn ò ṣe sàánú ìyá wọn tẹ́ ẹ mú elóde ló ṣe kí ni o ẹ bá ti sàánú ìyá wọn kí ẹ má ní gàgà bó ṣe wọnú ara wọn nù àwa tí wọ́n á ké àti fa ọwọ́ àkú àgbékalẹ̀ bàbá tọ́lọ ń bá fẹ́ ti ìyà jẹ òdodo ọ̀dọ̀ méke ni ọgbà òdodo gẹ́rẹ́fẹ́ jíyà òdodo fẹ́ rí ìyà yìí jẹ́ kí ni o bá a là bàbá ó lè ó dìkọ́ọ̀tì bàbá tó kà bó ti káhùn tó wá di màámù tó wá jẹ́ pé àtakò lákọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ àtakò yìí ó kòrò létí kọjá akóti ẹ̀yí wọn fáwọn ọgbà ṣé ní nǹkan táwà bá ní pí ọ̀dá yìí ó tọ́ níbi ìbùdókù táwà bàbá 78 ṣé wọ́n lọ́kọ́ káfíńtà ni àbí wọ́n máa lajú ooo

ọmọ ìkọ̀ọ̀kan wọ́n sì rí admission ìmáàmù mọ́sálásí wọn ó kálukú sí lọ jí bá ń lé kí wọ́n tó pásọba pé kọ́ máa sàdúrà fọmọ àwọn èèyàn kọ́ máa yàkúyà ní sí wọ́n wọ́n sọ́fún àwọn ọ̀rẹ́ tí wọ́n sì ní wọ́n bá pàdé mẹ́ jamaa sábà wílé ìsìn ẹlùmínà ah, gbogbo ń tọ́fẹ́ máa pèwà sí ẹ̀sìn Saudi lọ́fẹ́ máa pàá ah, Saudi ní wọ́n bá ti kírun táwọn kálukú ó dìtẹ̀ wọn lè mọ́sàdúrà Saudi ò tẹ̀kíríkà kọ̀ọ̀sáfẹ́ mo ṣàlàyé ọ̀rọ̀ kan fáwọn èèyàn ní Ìbàdàn ọdún kan lórí ọ̀rọ̀ ìdúró tọ́lọ́ àbá kan padà wà dá wá sílẹ̀ padà ó wá gbé máìkì ó ní ẹ máa farabalẹ̀ gbọ́rọ̀ yìí àwọn ẹ̀yà ti ń sọ gbogbo ń sọ tí ń parí ojú nǹkan kan yìí kò sí tí ò yá ní gbogbo ń sọ tàbátàbá ilẹ̀ àrọ̀ ìgbàbá ìrìnṣẹ́ tàbátàbá ìrìnṣẹ́ gbogbo tí ń sọ pátá wà láì bó ṣe rínu ṣùgbọ́n gbogbo àwọn nǹkan kọ̀ má jẹ Nàìjíríà àjẹ́ mẹ́kà àtẹ̀jẹ́ mẹ̀dínà ló mú tọ́nà ní agbọ́rábá wa sáà yà mí níwọ̀n yẹ́ dúró gbogbo bìsìnlẹ̀ lè dúró máa fi ṣe ń lẹ́lẹ́sàn án yóò gbọ́ wọ́n fi ìrẹsẹ̀ yẹn ìlà fi ń pè síbi tiwantiwa tẹ̀gbọ́n ìgbà títọ́ jamaa ọ̀làtẹ̀ẹ̀kan ẹ wo gbogbo ibi tí ọlọ́run bá fi ọrọ̀ sí nínú ogun ẹ máa wọ̀rọ̀ tí ó máa jáde mẹ́ bàbá wa kan bẹ ọlọ́run sànù wọn pẹ̀lú àwọn ọmọ wọn àfáà ní ìmọ̀mù ni wọn ẹ máa wè mọ́ ọlọ́run ọmọ jáde káàkiri pé bàbá ó lò lọ́lọ́sù kì í sọ̀rọ̀ five hundred naira lóṣooṣù bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá lò di aláàfáà àti àlọ́ tí wọ́n bá fẹ́ tó bàbá ọgbà ní ẹ gbà nǹkan lọ́wọ́ owó oúnjẹ ọmọ tí bàbá ń jẹ lónìí sówó oúnjẹ ẹ̀dí tí wọ́n kọ́ yìí ọ̀rọ̀ yín ọ̀tà sí ọ̀rọ̀ ọ̀gọ́ ọlọ́pàá nígbà òkú ònà òrùn tó bọ́ lórí èsì fẹ́ràn mẹ́ òfin máa dé lórí láti mọ́ndé tó ń bọ̀ lọ kọ́dà mo pèsè lọ́wọ́ sí àrífí owó ilé ìṣẹ́kẹ́ ni o kọ̀dá tó jẹmá tí bọ́mà yàrá nàbí lọ́rọ̀ nìkan nàbí òpin ogbó wa ṣe bí ajọ fẹ́ wà ní jẹ́nà ni ṣe bó ju ọlọ́rọ̀ bala ń wá ṣe bẹ́sìn ìwé ìṣẹ́sì lè jì ṣe bẹ́sìn kẹyìn náà náà ni kí ló dé tàà lè jọ jókòó káwo tí ń wá ìyí tó jẹ́ sí wà náà wọ́n pọ̀ ìjọba tí mójútó ti lù wa ṣùgbọ́n wà tá àjọ lẹ̀sí láti kí ni ó láàjọ mójútó nígbà tó sú àwọn àfá ní ẹbẹ̀rẹ̀ sí yẹ̀yìn olóyè nínú ìsìlámù bàbá kí nǹkan tó sábà níbi kàbáyì àwọn olátàrí pé wọ́n sásọ̀ wọn igbá àwọ kó bà sásọ̀ ṣùgbọ́n ẹwà mú lọ́wọ́ ẹ máa wo ìmọ̀ nípa ẹkọ̀ yẹn sáfàá afá wa ṣe wẹ̀rù wa ń bà ó ti fẹ́ lò kiri yóò ha ebi mà níwájú mi yìí kí ni kí n ṣe afá bá pa ebi mánú lọ́ba lọ kọ́ bí wọ́n ṣe ń ta màmá alápò kí lọ́lọ́ kọ́ bàbẹ́lẹ́jà màmá alápò afá sàkọ̀tán ẹ̀yin ará mọ́sálásí tòsí ń tọ́kàn ìkọlù owó àfá lóhùn ní ẹ̀mọ́ báyìí lọ bí sínú ọmọ olóhùn ní má bá ń lọ jòkú olóhùn tàbí ló fẹ́ máa ṣe wàlọ́yẹ̀ àfààyàn ọ́pàásì jẹ̀máà rẹ̀ ó fi rí lọ́nà wo yọ́kẹ́ dàrọ̀ ní ti kásùn bàtà máa bọ̀ kàn kí nǹkan sánà ní ìmọ̀ ìwájú lẹ́yìn ogun wá sí ọ̀rọ̀ lónìí tó ní pé mo ní ọkẹ́ ìdílé bẹ́ẹ̀ náà ìmọ̀ ẹjọ́ tó lọ ayé tí wá sí ọ̀nà àìmọ̀ ah, mi ní ìràyè lẹ́nìí ah ẹgbẹ́ ẹ̀dìkan náà ayé ti ìràyè yóò èmi lálàkálà ó ah, ní ò máa ẹjọ́ ẹwà àti tí ọlọ́lẹ̀ ẹ lọ kẹ́ẹ̀pẹ́ táwọn sọ fún un ìmáàmù ọwà ní nananà táìmù ya yàbí jì máa ń wá láti Iléṣà àwọn máa ń wá kó àpò màmá ní ó tírà ju ara tírélà mẹ́fà lórí tírélà kọ̀ọ̀kan màá thousand naira. ìmáàmù tẹ́tọ́ lọ́wọ́ lọ́wọ́ àti ìgbẹ́ sàlátì ilẹ̀ ilé ohun èèyàn ò lè kéwú ọwọ́ náà tí kéwú tó ké báyìí tó bẹ́ fẹ́kà fọ́ ráyè ire wọnú bí ibi wọnú nínú ohun ibi wọnú rẹ̀ ṣé wípé tọ́mọ bá parí Qur'an a lè ṣe wàlímà ṣùgbọ́n rú wàlímà wo àtijọ́ fẹ̀ lójú kọjá abóṣe yẹ sábà ti mẹ́lẹ̀ náà ni dáwà láfẹ́ sí olùdáwà lámìlẹ̀ jẹ̀mọ́ ẹ fún àfá àlọ́mọ àfá náà gbọmọ lọ́wọ́ yín yóò wà dàbí ìrún rẹ ní mẹ́kọ́ náà kọ̀sọ́rọ̀ tó nítumà àfá ẹmọ ọmọ wọ́sọ́rọ̀ àfá àwọ̀ ọ̀fẹ́ sí wà nímà àfá kìlẹ̀ mẹ́mọ̀ ìgbàlọ́wọ́ ọmọ yìí ẹsẹ́ mọ̀ fún mi ní àbọ̀ ọ̀rẹ́ ìsìn méjì méjì wíkìlì àbọ̀ ọ̀rẹ́ méjì méjì wíkìlì tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹjọ́ mọ́ wà ní ẹ̀ntà àjọwọ́ ṣòkòtò ọjà níjọ́ máa mú ń bá ní kí ọmọ tó wá ṣe wòlímá sẹ́ǹfẹ́ inú òsìnmi àràwọ̀ balẹ̀ jẹ̀mọ́ táà bá tí ìrìsísẹ̀ táà bá tí ìrìn síjẹ̀ ní àwọn àfá gbogbo ń tẹ́mi náà sọ ń bí ìmú ní tí ń jẹ ní o sẹ́ẹ̀rẹ́ èyàn tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n gbé àwọn ìkẹ́kọ́ wá fún mi lọ́dún kan láti báńkì ilé sí ìfọwọ́kàn méjì ìkẹ́kọ̀ọ́ jama ńgbà tí èso bàtà lọ kí n sáì dé wọ́n ti jíbi 20 nù mí kìtì àkówá èmi sí sọ́wọ́n ìpín ìlé fọ́ọ̀kan onígbẹ́rẹ́ ah, nǹkan báńkì èmi ò jẹ́ ìgbàgbà wàlọ́ ẹ̀nìkan sí wà bá mi ó ní ìsàs ẹgbẹ́ fún ìmìnà ẹ̀rọ ọ̀rọ̀ náà ó ní mo fi ọlọ́run tó ní gbogbo nǹkan búra gbogbo ìyà tí ọba jẹ inú orí ẹ̀nìjọ́ bí àlìkà máa kọ́ jẹun nítorí pé tí mò ń sọ lónìí ọlọ́run gẹ́mọ̀ pé mo tọ́ sí ọmọ lọ́dọ̀ tèmi àlàálì ni ẹlẹ́mọ̀ ìwé ṣe ń wẹ̀ ṣùgbọ́n ọlọ́run mà Àrbáráwì ẹ̀yìn ni. Jàmáà mélòó nínú àfà tààzùgbọ́ wípé à ah, ẹ̀rùn ilẹ̀ ìrìnkẹ́rẹ́ ká máa tọ́jú wọn ní ìsìn tí àpá àpò ráìsì kí èyó kan wọn bí ó bá ti tó wà inú wọn máa ń fẹ̀ ní mélòó nínú wọn. Nàá

yóò gbọ̀rá wà ní yóò bẹ̀rẹ̀ jà tó rà fà rẹ̀ ti sọ fún wípé ẹ̀yin láyé tèmi gbogbo mùsùlùmí ànẹ́bì bí wọ́n bá ń wú ẹ̀ lè gbìjẹ́ kò gbìjẹ́ ṣùgbọ́n mi àfáàrí àkàmú èmi nìkan mo o in tó dé o in aṣọ ẹ̀sìn Islam ti ń ta sánsán di òórùn ti ń jáde láti inú ẹwà ilé èèyàn ṣe ti fún òun ẹ̀sìn kò yé wọ́n ní ẹyẹ lọ bá àfà wà lẹ́ ara adágiri máa ní fọ́nrán nìkan kan ó dín ní fámìlì ló di kìrìsìtẹ́nì ní ẹbẹ̀rẹ̀ kìrìsìtẹ́nì ti tẹ́ǹsì àfà bá ní àìṣà àwọn akẹ́kọ̀ọ́ ìtọ́bọ̀rọ̀ ìwọ̀n pé ìpèsè làwọ́ ah àwọn yóò ti mọ́kánmọ́ òkè nítorí wọ́n á bèrè òṣùwọ́n ti dùn nínú àwọn tẹ́ẹ̀sì àwọn wọ́n modernize oògùn tí a ní wọ́n ń wọ kóòtù lé lórí wọ́n wá ń jọ lójú mi ọlọ́run ò pè ẹnìkankan nínú àti ń pè àwọn ànábì nìgbẹ̀yìn àwọn ànábì àwọn àfáàsì ní ajogún ànábì àwọn àfáàsì wà ń bọ̀ tí a bá ní táwọn kan kó mílìkì wá fún àmámù ẹ sì máa rí àkẹ́kẹ́ pé à ah, ń ìsábà mú òun nìta pa ọ̀kan nù àwọn àfọ àwa ọkọ̀ ẹ̀ lájẹ́ǹtì jíìpù ni ọlọ́ọ̀tí wájú lọ́nà èkó ọkọ̀ ń parẹ́ èèyàn mọ̀ pé èèyàn bẹ̀ àfáà ó sì tún márúwá ńlọpọ̀ àfà kí náà wá ń bí jí kọ̀ọ̀rá epo sí ọkọ̀ rí o ìsẹ̀mí ẹ̀nì kọ̀ọ̀kan wà ní tàbá wá pa ìdí ọ̀rẹ́dà jẹmọ́ ẹ̀jọ́ ẹjẹ́ àmì flashback gbogbo àwọn tí wọ́n bí ìsẹ̀mí àwọn àbáàmù láti mẹ́jẹ̀ kọ́rọ̀ wọn dàrú láti mẹ́jẹ̀ ní olè wọn dàrú ẹjẹ́ lọ wo bọ́lọ̀ ń fi sáyé ìsẹ̀ náà

kánù yùkìsìrúnà ìlìsọ́fù sàlám ìlìsọ́fù ní mẹ́sẹ̀ pẹ̀lú ànàbí wọ́n máa ń rán àmà wọn lọ lé ànàbí tí wọ́n dání lé ànàbí ànàbí ọ̀nà wọn ànàbí ọ̀nà wọn inú wọn ni sádùbùnù rùbádà inú wọn sádùbùnù mọ̀hád inú wọn ni àbẹ́ àyíbìlà àǹtọ́rí in tó ti fa ni pé lìkúrú ìjùwá ìlìsọ́fù torí pé àdúgbò ànàbí àdúgbò wọn ni ànàbí padà sí kí ni o ìlọ́kọ́ lè rẹ̀ sí wọ́n wà lọ́nà àbẹ̀rẹ̀ sáà sánàbí mi kàbáyé ní wọ́n ní ọmọ òní fún àwọn aláàlélá ohun pé ah, orí wọn tí wọ́n ń jẹ bẹ́ẹ̀dì lásán ah, wọ́n ní ìdí ọbẹ̀rún ẹnu ní ọ̀tọ̀ bẹ́ẹ̀ lọ ah, orí wọn tí wọ́n ń jẹun kò sí nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn ará àjọ náà bí wọ́n bá dé mọ́lé lónìí ẹ bèèrè oúnjẹ lọ́dọ̀ wọn níbo nìbá wa jàmáà inú ẹ̀sìn tí a mo tiri tí a máa tẹ olórí ibẹ̀ mọ́lẹ̀ yìí bì sọ wá àdálágo mẹ́wàá àdálágo mọ́kànlá yìí ebébi tẹ́ ẹ ti pàwọn àfáà lọ sọ́dà rẹ̀ táà sọ̀hábà bá kú òní mọ́sálásí lásòbá àwọn èé padà léjẹ́ tí máa lọ yìí normally ká pé òní ni táàtì Ramadan o ọ̀làfẹ́ kí o pẹ̀lú nǹkan tí wẹ́dà ń sọ nísìn bí ìtòsẹ́rìn láti rí ṣùgbọ́n kí lẹ́sẹ̀ fáwọn àbá olówó onú wa ó fowó ẹ̀mú kó tó lè sinmi ìgbàlú tó bá fà sí gbajúmọ̀ anú wá sí gbajúmọ̀ rẹ̀ báwọn àfà lẹ́rú ká tó di pé yọ́ wà gbajúmọ̀ rẹ̀ sí ọ̀dọ̀lẹ́ tí ó gbà sọ yíjú wa yọ́ gbà tààtì nìmi ìjọba káàkiri sẹ́wọ̀n ó di sẹ́wọ̀n kíni o sẹ́wọ̀n tààtì ọ̀tọ̀lẹ́ tó gbé bàtà jímọ̀ wà fún bá kíni kíni ó di sẹ́wọ̀n kíni o sẹ́wọ̀n fifty ọ̀tọ̀lẹ́ tó ra agbó wa àwọn náà gba twenty minutes ó ti eight ten ọ̀tọ̀lẹ́ tó má gbò tá a fa wa àbáwọn ẹ̀dàkùn ẹ̀dì bí nínú ọgbọ́n wọ́n máa dáwọ́ àwọn ọmọ tí o ṣára àbáyé rí mẹ́sìn because ẹ̀ṣẹ́ rí mẹ́sìn àndódéyìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ alàbọ̀ ọwọ́ adẹ́wù ìta ní kálàbọ̀ ọdẹ́wù ibi táà ń pè yín lọ kò sí ìyé mi tí pé bọ́rọ̀ bá ṣe ń lọ náà rí kápẹ́ bá ṣe ń lọ yìí náà là ń lọ wàláì bá ṣe jọ máa kẹsẹ̀ bọ́tẹ̀ rí yóò máa jọ bí ẹ̀ ń pa àgọ́ra wáyé wáyé nítorí pé isu wadáǹtú àtúdésàlẹ̀ kòkó tàbátí tó sàlẹ̀ kòkó ìsinmi ní omi ìsinmi dé jẹmáà tọrọ rẹ̀ ní tọrọ

àwọn akẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà ẹ lọ ẹ bọ̀ gbogbo tó ṣe wáyé náà lọ sọ gbogbo ẹ̀dín tó sọ́dà gbogbo kọ̀ọ̀kan kan láti rí ẹgbẹ́ ẹ̀sìn láwọn ṣe mọ́kẹ́gbẹ́jọ lówó kan bá yọ ṣàkà fún ẹ wọ́n sì ní sù sì lọ ra sùn bọ̀ fún ìtẹ́ ìgbó lọ́wọ́ àwọn ṣe wọlé ayé <laughs> ń gbọ́ lọ́wọ́ o Ah, nígbàtà ìsáà ń sọ fún wa pé kásàlọ̀ sàkà fún ẹmọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń wá lọ sí ìgbà káàrà sí ìbọ̀ èèwọ̀ dẹ̀ ní jama'a fàfírò ìlàlọ́ ẹjí á padà pẹ̀lú Allah subhanahu wa ta'ala kákọ̀rà sí di kitab kọ̀rà sí sunna ká mọ́ sí ìfẹ́ ẹnu bára wa lò ká ma àwọn àfà lẹ́ni àpọ́nlé ká ma àwọn àfà lẹ́ni tí ó tọwàtọ́nà táà bá ti gbóǹgbò báyìí wà lẹ́yìn tí èsà àfà àtìrí ó dùn

èyíntà bá fi tún àyè náà ṣe a máa bá látúnṣe èyíntà bá fi yíyá èyàn padà a rí wípé àbá bó sì yẹ kábà Allah subhanak àbúgbẹ̀mdọ̀kan sọ̀rẹ́ àtàwà àtẹ̀yìn járójú rẹ̀ o láyé bá wẹ̀ ìmánáwà jẹ́ sì jẹun tó ti bọ́kàn náà kúrọ̀rùn rẹ̀ قد قال رمضان بحق لا حول ولا قوة إلا بالله والسلام عليكم ورحمة الله